má jù. ẹ rí i pé àwọn nǹkan èlò tó wà nínú ẹ̀rọ ayélujára wọn tí ọmọ èèyàn fi ń rí èèyàn ẹgbẹ́ rẹ̀ bá ṣe gẹ́gẹ́ bí Facebook, Twitter, Snapchat, Instagram, WhatsApp, YouTube, TikTok. Togo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí Olúwa Ẹlẹ́dàá wa nínú ìmọ̀ tó fi mọ́ mi yàn ìtúnṣe pé ọmọ ènìyàn ti mà tẹ́lẹ̀ allama al-insana ma lam ya'lam inú rẹ̀ làwọn nǹkan yìí wà nítorí pé tí a bá wo ọdún bí ọgbọ̀n ọdún sẹ́yìn ṣáájú òní nǹkan yẹn lè wà àmọ́ kọjá kọ́dọ̀ àwọn èèyàn kan lásán tí wọ́n di aláṣẹ alágbára ìlú wọn ti ń ríru rẹ lò ṣùgbọ́n lẹ́yìn ọgbọ̀n ọdún sọ̀rọ̀ wọ́n padà di nǹkan tó ṣe pé ó wà ní àrọ́wọ́tó oníkálukú gbogbo èèyàn wọ́n láǹfààní àti lò ẹni tí ń lò fún dáadáa ń lò fún dáadáa ẹni tí ń lò fàìdá náà ń lò fàìdá nǹkan yìí ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn kálukú ń lò lọ́nà tó gbà ń lò mọ́lábí òfin ṣẹ́ríà à ń bùkátà láti pàkíyèsí ara wa wọ́n sì di ká dínà sí ọ̀nà tá à ń gbà ń lo àwọn nǹkan wọ̀nyí eléyìí tó ṣe kó lè bí aburú ó lè bí àìdá fún wa lọ́dọ̀ Allah tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàm torí bá méjì kan a ti mọ̀ pé bíbẹ wa nílé ayé ló ké ìgbà níbí àwọn ò sí nílé ayé fẹ́rẹ́ àwọn ò sí nílé ayé fún ẹ̀fẹ̀ àwọn ò sí nílé ayé láti fàsìkò ṣòfò nítorí pé nínú àwọn béèrè eléyìí tó lu ẹlẹ́dàá wa tí ó bí wa lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmà ìbéèrè mẹ́rin tó ní kálukú wọ́n òun náà ni wa anna umrihi fíìmà àfìnà wọ́n bí kálukú léèrè nípa ọjọ́ ayé rẹ̀ báwo ló ti ṣe lò ó kó tó di pópó ra lọ́wọ́ wọ́n tún béèrè nípa àsìkò ọ̀dọ́ wa fíìmà àbẹ̀lẹ̀ báwo lẹ ti ṣe lòkú tó dogbó ma yín lọ́wọ́ a sì máa gbé àkókò tẹ rí yẹn ó mọ ju ìdá lọ nítorí pé tí ìwọ ọba lo àkókò rẹ fún tọ́ da kò gé pọ́n láti fi ṣètò wúlò gígé dànù òun náà ni àkókò máa géèyàn dànù kó lọ ẹlẹ́dàá kó má jẹ́ ká àkókò kó gé wa dànù. a rí i pé gbogbo àwọn kẹta adarúkọ àti tá adarúkọ nínú àwọn nǹkan tí ọmọ èèyàn tí Allahu tó fún láǹfààní àti ṣe eléyìí tó jẹ́ sábàbí àti lè máa ríra ẹni bá ṣe láti ibi tó jìnnà jù síbi tó jìnnà jù nílé ayé àwọn èèyàn bẹ ní ibùlà oòrùn àwọn míì bẹ ní ibùwọ̀ oòrùn látara àwọn nǹkan tá a sọyún bíi Facebook bíi Twitter bíi instagram snapchat bákan náà whatsapp youtube tiktok to go àwọn èèyàn ní àǹfààní látara àwọn nǹkan wọ̀nyí láti lè máa bára wọn ṣe tó bá jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí kò sí ohun tó dájú ni pé púpọ̀ nínú àwọn èèyàn tó ti mà láyé tó sì ti nímọ̀ nípa báwo làwọn náà ti ṣe ń ṣẹlẹ̀ ayé wọn tó ti tatara wípé ọmọ àwọn ń bá wọn sọ̀rọ̀ ó ti mọ nǹkan tí ó ń fa ìnira fún wa ó sì ti máa bi tí ara ti tù wọ́n ìwọ náà dẹni tó ṣe pọ́n ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú pọ́n bá wọn dunnú lórí dáadáa tó ṣẹlẹ̀ sí wọn ọ̀n bá wọn kẹ́dùn lórí aburú tí ń ṣẹlẹ̀ sí wọn ọ̀bá ti jẹ́ni tó láǹfààní eléyìí tó bá jẹ́ pé ọmọ èèyàn kò tí ì láǹfààní àti ṣe àwọn nǹkan wọ̀nyí èyí tó lu wa fi máa lẹ́yìn ìgbà tí kò mà tẹ́lẹ̀ nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ rí i pé fóònù làwọn èèyàn máa fi bára wọn sọ̀rọ̀ fóònù tá à ń ṣe fi ń bára wa sọ̀rọ̀ kápẹ́ lórílẹ̀‐èdè tí wọ́n wà fóònù ń ṣiṣẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kò sí tàbí ṣùgbọ́n fóònù ò lè wúlò kò lè ṣeé lò àyàfi láti fi pé àwọn ẹni tó bá ma nọ́mbà wọn tó o bá ma nọ́mbà èèyàn tá lọ bá ma fi fóònù ẹ pè ọkàn máa gbìyànjú ni tó bá sọ fún ọ pé seven digit number òun náà ni wọ́n máa fi rí èèyàn pè lábíjàmbé ọmọ wa dá ìlú nọ́mbà gbogbo ọ̀nà tó wù kó gbà nígbà tó bá ti tẹ nọ́mbà méje yọ bọ́ sílé ẹnìkan òní ṣaláìsí bẹ́ẹ̀ títí tó fi bọ́ sílé ẹni tó fọn ní àwọn èpè èpè gbóná eléyìí tó ṣe pé ń hooru pé kí ló pẹ́ ń sí kí ló tèmi pẹ̀lú rẹ pọ̀ ìjọba ọba tó dánrú ẹ̀ wò kíní kan ni ó wọlé rẹ kíní kan ni ó ṣẹlẹ̀ sí ọ aburú àti àgbákò iná lọ́ọ́ máa bá torí pé ọ̀ máa rí ọkàn pé nọ́mbà lọ já sílé rẹ̀ tí ó bá sí àwọn nǹkan tó lu ẹlẹ́dàá wa tó fáwọn èèyàn mà yìí ó rí i pé tẹlifóònù tá à ń sọ kò jẹ́ nǹkan tó ṣe é pé ọkárí ilé kárí oko láyé ìgbà tá à ń sọ̀rọ̀ yìí báyìí pàápàá jùlọ tẹlifóònù alágbèékalẹ̀ tí èsì alágbèéká olójúlé tó ti rí ìjọba wọ́n fa àwọn wáyà rẹ̀ sí àdúgbò gbogbo lọ́pọ̀lọpọ̀ lu ṣùgbọ́n lè ṣeé ṣe kọjá pé wáyà lásán la rí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wọn lè ṣiṣẹ́ gbàgbẹ́ níbi tí sì ti ń ṣiṣẹ́ ṣé gbogbo èèyàn náà ló lówó tó fi lè gbà á rí i pé kọ̀ọ̀rọ̀ ní ìgbà yẹn èèyàn lè fẹ́ péyàn nílùú òkèèrè láti ru Abidjan bí kọ́ á sọ fún ọ pé o lè rí ẹni tó fẹ́ pèpè àfi kọ́ lọ ilé iṣẹ́ ìbánisọ̀rọ̀ èyí tó tóbi jù ní gbogbo Abidjan yìí wọ́n máa wá kiri gbogbo olùkà ẹ dákun bọ nílé iṣẹ́ ìwà gbàtọ́ bá tún débẹ̀ tán àwọn tún lè sọ fún wọn pé owó kóbò iná ìlà fẹ́ lò láti fi pèèyàn owó kóbò yìí báyìí kò sí lónìí yìí báyìí gbogbo ètò tí wà ńlẹ̀ làwọn èèyàn ti rà á sì ti láǹfààní láti tú bóòtù táwọn èèyàn fi ń pè láti kówó tó wà nù rẹ̀ jáde bọ́yá lè padà wá lọ́la ẹni tó ti fẹ́ bá sọ̀rọ̀ pàtàkì kíkẹ́ ẹjọ́ lónìí nítorí pọ́jà lọ fẹ́ bẹ́ẹ̀ ọjà ni wọ́n fẹ́ kó ránṣẹ́ sí ọ àwọn sì ti sọ fún ọ wípé tẹ́ ẹ bá tètè pe àwọn ọjà yẹn kì í ṣe tọ́pọ̀ lọ títí láti orílẹ̀-èdè làwọn èèyàn ti ń béèrè fún China lọ fẹ́ pè iye ọjà táwọn ṣe kalẹ̀ ó ló ń ka tẹni tí ọ̀rà tí ọba tètè pe àwọn ẹni ọba kọ́pọ̀ àwọn ni ọ̀la àǹfààní àti ra ẹ rí pé gbogbo eléyìí olú ẹlẹ́dàá wa ti sọ́ dìtàn ọ̀rọ̀ ọ̀run fáwọn èèyàn lónìí láti jẹ́ wípé wọ́n bá ẹni tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ gba ọ̀nà wípé wọ́n sọ lọ́rọ̀ ọ̀rọ̀rùn kó tún bá sọ̀rọ̀ gba ọ̀nà wípé wọ́n tún kọ ránṣẹ́ sí ọ̀rọ̀rùn wípé kí wọ́n ríra wọn bá sọ̀rọ̀ gba ọ̀nà wípé wọ́n tún ya fọ́tò oru táwọn fẹ́ rà tà fúnra wọn ránṣẹ́ láì jẹ́ ipò kúrò láyè ibi tó jókòó sí ìlọsíwájú ńlá ńlẹ́lẹ́yìí jẹ́ fọ́mìyàn olú ẹlẹ́dàá wa ló ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìlú òkèèrè títí dòní àwọn sì ń lo fax ẹ rí i pé láwọn orílẹ̀-èdè áfíríkà ń bẹ ó lójú ibi tó ti lè rí pé fax tún function títí dòní àwọn wá sọ fún yín pé nǹkan tó béèrè fún àwọn fún ọ láǹfààní pé kí wọn náà já ǹfààní rẹ̀ ṣùgbọ́n àwọn ìwé báyìí báyìí báyìí báyìí àwọn fẹ́ kó scan rẹ̀ ránṣẹ́ sáwọn ẹ̀ríkì láyé òde òní scan ọ̀wọ́pọ̀ mọ́ lọ́dọ̀ tiwa tó bá jẹ́ pé bó ti ṣe wà nù tí ò sí àwọn ọ̀nà tá ń gbà bára wa ṣe yí báyìí kò ní rọrùn láti fìwé kankan ránṣẹ́ sẹ́ni kankan gbogbo àǹfààní tó ń tàtàrà àwé tó fi ránṣẹ́ rí un yọ̀ọ̀yà sọnù ni olúwa ẹlẹ́dàá wa ó tún mú yìí kúrò fún wa nísìnyí ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ tó ṣe é pé ó ṣèwé kan ìwé yẹn wọn á fẹ́ bá gbé jáde ìlú tó tún á gbéwé yẹn jáde gbèsè inú Abidjan tó wà yìí agbọ́dọ̀ fún èèyàn sí Accra ní Ghana tó àwọn wa sọ pé bákan méjì ni o nínú kọjá pé ẹ wọkọ̀ ẹ múwèé wá àbí káwọn ọ̀ràn yẹn wàá gbàwé o bó tilẹ̀ jẹ́ pé ìrìntẹ́rìn yẹn yóò ti pẹ́ lápẹ́jù sí ọ̀dọ̀ àwọn ẹni tó fẹ́ fi ìwé yẹn tó fẹ́ gbé jáde ní títẹ̀ torí tó bá pé báńtí ṣe ń sọ̀rọ̀ yìí ni ìwé bá tẹ̀ wá lọ́wọ́ ni gbogbo àwọn àgbésẹ̀ àkọ́kọ́ tí yẹn máa kọ́kọ́ gbé tí ìwé fi jáde làbá bẹ̀rẹ̀ sí ní gbé ẹ rí i pé bá ti ṣe máa ṣe tẹ́lẹ̀ nù kò sí bó ti ṣe fẹ́ gbéwèé jáde àyàfi kọjá pé ẹ mú wẹ̀wù ẹ mú lọ bẹ́ẹ̀ ni tí wọ́n tẹ̀ jáde àbí tẹ bá tiẹ̀ rí i pé ẹ lọ́nà kẹtẹ fẹ́ gbé ránṣẹ́ tẹ bá lo fax àbẹ lo telex ní tọ́jú dájú ni pé ìwé ò ní jáde bó ti ṣe tó àti bó ti ṣe yẹ rakuraku sakasaka kan bẹ́ẹ̀ ni ìwé yẹn ò ní lónìí kọ́ ìwé ọba jẹ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ewéèwé tá a fẹ́ fi ránṣẹ́ sẹ́nìkan ní Accra a fẹ́ fi ránṣẹ́ sẹ́nìkan ní France a fẹ́ fi ránṣẹ́ sẹ́nìkan ní Moscow a fẹ́ fi ránṣẹ́ sẹ́nìkan ní Toronto a fẹ́ fi ránṣẹ́ sẹ́nìkan ní Cambodia ti wá kan ní wípé ìwé yẹn látinú kọ̀ǹpútà tó wà a ní àwọn process kan tá a ṣe tá a fi gbé sínú ansẹ̀ tiwa rondo yìí báyìí a sì fi ránṣẹ́ sẹ́ni náà yóò rí láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta ìrànlọ́wọ́ ńlá lélẹ́yìí jẹ́ fún wa àwọn èèyàn ń lo àwọn ẹni tó ṣe pé orí wọn pé wọn máa tún máa àwọn nǹkan tí Allahu fún mi èèyàn ṣe yìí wọn sì ń lò bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ àwọn èèyàn ń jàǹfààní rẹ̀ ó rí pé ìwé tí wọ́n kọ́ yun nígbà tó ṣe pé o ti gbé sí pdf tó wá fi ránṣẹ́ gba ọ̀nà yẹn nǹkan kan ò ní yí padà tó bá dọ́dọ̀ àwọn ẹni tó fi ránṣẹ́ sí nǹkan tó ọ̀fẹ́ kọ́ wà lójú ewé ìwé mi yàtọ̀ síbi tó fi sí kò ní gbéra rẹ̀ lọ síbi tó ọ̀fẹ́ kọ́ lọ ara àrànlọ́wọ́ tó lù wá ṣe fún alẹ́lẹ́ yìí nínú àǹfààní eléyìí tó tún wà nínú ẹ̀rọ ayélujára àtọlọ́kan ọ̀jọ̀kan nǹkan tó kó sínú òun náà ní pé látara rẹ̀ àwọn èèyàn láǹfààní láti máa polówó ọjà tí ọjà ọjà tí wọ́n ń tà wọ́n sì láǹfààní láti máa polówó nǹkan tí wọ́n ń ṣe lọ́nà tó ṣe wípé ọjà tí wọ́n ń tà àwọn èèyàn tó mọ̀ nípa rẹ̀ gbogbo àgbáńlá ni wọ́n wà àti kúrò lẹ́ni tó ṣe pé ìgbèríko inú àhámá inú ahéreko inú abàròndó kan la wà àrí bẹ́ẹ̀ mà àti dẹni tó ṣe wípé nǹkan tá à ń ṣe gbogbo ayé ni ó rí lákòókò tá a bá ti gbé sórí ẹ̀rọ yìí báyìí ẹni tó bá bùkátà rẹ̀ kìí ṣe pé dandan kó wà nítòsí ọ̀dọ̀ wa kìí ṣe dandan kó máa gbénú ìlú tá a wà kìí sì ṣe dandan kó máa gbórílẹ̀-èdè tiwa ibikíbi tó bá wà láyé àti dàbí yàrá bọ́ sí yàrá torí ẹ̀ ṣe ń pe ẹ̀rọ yẹn ní ẹ̀rọ ayélujára wọn so ilé ayé ò jìnnà síra wọn má báyìí wò ilé ayé ti súnmọ́ra wọn látàrí eléyìí báyìí ọmọ iye owó tó ń ná láti polówó ọjà rẹ tó bá fẹ́ lọlé rédíò ọmọ iye owó tó ń ná tó bá fẹ́ polówó nǹkan tó ń ṣe lórí tẹlifíṣàn ṣùgbọ́n látara àwọn ẹ̀rọ yìí báyìí ní tó ń ṣe wàá polówó rẹ̀ lọ́nà tó ṣe wípé bóyá gúrùpù rẹ lásán tó sí táwọn èèyàn ń fólò rẹ ó lè jẹ́ pé ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún èèyàn ló wà ìwọ kan kékeré yìí ló ní ẹgbẹrún lọ́nà ẹgbẹrún lọ́nà ẹgbẹrún èèyàn tí wọ́n ń retí nǹkan tó fẹ́ sọ tí wọ́n sì fẹ́ sàǹfààní lára rẹ̀ sàǹfààní bá wà ń bẹ̀. eléyìí túmọ̀ sí pé ìlọsíwájú kékeré kọ́ òun náà ni olú ẹlẹ́dàá wa ń ló gbé wá bá wa látara arú ẹ̀rọ yìí fáwọn ẹni tó bá máa lò. nǹkan tí ń ṣẹlẹ̀ láyé wọ́n pàtàkì kíkà mà pàápàá jùlọ ẹni tí ò fẹ́ kó gun kọ́ wá kóun lójijì níbi tó ń wà nítorí pé bí dáadáa ti ṣe wà láyé bẹ́ẹ̀ náà làbúrú pọ̀ láyé èèyàn ń bùkátà láti mọ nǹkan tí bá ń ṣẹlẹ̀ lágbègbè ibi tó wà ní ìhà ibi tó wà nítorí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó súnmọ́ kọjá pé aburú tó lè mẹ́mí rẹ lọ yóò sọ̀kalẹ̀ bìbà sí ẹ̀yìn ìkúlé rẹ láì jẹ́ pọ̀ ọmọ pẹ̀lú rẹ̀ ń bọ̀ iná lọ fà ló fi jẹ́ pé àwọn èèyàn máa ń gbọ́ rédíò àwọn èèyàn máa ń wo tẹlifíṣàn àwọn èèyàn máa ń kàwé ìròyìn nítorí àwọn èèyàn fẹ́ mọ nǹkan tí ń lọ láyé iná ló jẹ́ káwọn olófòfò kọjá tiwọn náà tà olófòfò gúbọ́ ní dé lẹ́nu sọ̀nsọ̀ tí wọ́n máa gbọ́rọ̀ láti ibìkan lọ sí ibìkan àwọn náà máa gbé ròyìn ká ẹgbọ́n tuntun ṣẹlẹ̀ ṣé ẹgbọ́n tuntun ni ẹjẹ ń ta ń lé lóbò ẹjẹ ń wí fún yín nítorí kọjá àwọn amẹ̀bọ̀ tà mí. láyé lónìí báyìí ó ti rọrùn kọjá àbíkí àfọ̀ nínú yàrá rẹ ló máa wà tó o sì sí ẹ̀rọ rẹ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wàá máa rí o bùkátà pé kẹ́nìkan kọ́ wá sọ funfun fún ọ. ńlọ́fà ló fi jẹ́ pé òkúta gan bá rédíò ń gbà mí òkúta bá tẹlifíṣàn bákan náà gan òkúta báwo ìròyìn orí ẹ̀ ló ti jẹ́ pé mẹ́sì ń tẹ̀wé ìròyìn jáde tẹ́lẹ̀ tí máa kúnlé kókó tí wọ́n bá dánrú ẹ̀ wò báyìí àwọn ẹ̀yà alákàrà ni wọ́n máa lo pépà láti fi máa tàkàrà fáwọn èèyàn ní gbígbóná gbígbóná o kìí ṣe pé wọ́n ti kà á látàná o kìí ṣe ti jẹta o tóní wọ́n máa fi ra àkàrà nítorí pé àwọn àròyìn eléyìí ti ń bẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí báyìí ọkọjà bẹ́ẹ̀ kódà wọ́n tún wọ́n tún ṣe débi wípé àwọn iléeṣẹ́ ìkàròyìn tó kà màmá jù láyé àwọn náà tún ní ibi tó ti lọ wo àwọn àròyìn tí ń ṣẹlẹ̀ ní yàjóyàjó látara ẹ̀rọ rẹ tó gbé lọ́wọ́ bẹ́ẹ̀ o gbọ́ látọ̀dọ̀ BBC ọmọ gbọ́ pẹ̀lú àwòrán rẹ̀ bẹ́ẹ̀ o gbọ́ látọ̀dọ̀ CNN wà á máa gbọ́ pẹ̀lú àwòrán rẹ̀ bẹ́ẹ̀ o gbọ́ látọ̀dọ̀ Al Jazeera wà á máa gbọ́ pẹ̀lú àwòrán rẹ̀ bẹ́ẹ̀ o gbọ́ látọ̀dọ̀ Al Arabiya wà á máa gbọ́ pẹ̀lú àwòrán rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ti rọrùn látàrí ìrànlọ́wọ́ tó lu ẹlẹ́dàá wa tó ṣe fọ́ọ̀mù èèyàn ipò fi nǹkan tí ọmọ tẹ́lẹ̀ ó fi mà á látara ẹ̀rọ yìí àǹfààní mi tún bẹ́ẹ̀ èèyàn láǹfààní láti ma nǹkan tí ń bá ń bá àwọn èèyàn fara fínra nínú ìṣòro ìdààmú àti ìjàgbọ̀n eléyìí tó pè fún pé kémi pẹ̀lú rẹ kádìjọ dáwọ́jọ ràn wá lọ́wọ́ àbí ká pè fẹ́ni tó lè ràn lọ́wọ́ tó lè ràn wá àwọn kan wà tó ṣe pé wọ́n fi ìyà jẹ wọn wọ́n ń jẹ́ Rohingya ní Myanmar mùsùlùmí ni wọ́n àwọn ọmọ ìyá wa ni wọ́n fúnlẹ̀ mọ́ wọn dọ́ba nítorí kíni wọ́n ṣẹ̀ṣẹ̀ kankan illa an qalu rabbuna Allah ọwọ́ ọkùnrin kan sọ pé Allah lolúwa wa nahnu muslimun Muslimi la wa ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe òjò bá lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó wọn wọ́n gbé wọn kó lu wọn lọ dà wọ́n sí Bangladesh àwa kì í sọmọ Bangladesh wọn là fẹ́ rí yín máa ń bè nítorí pé nílùú tiwa ìlú abọ́gibọ́ ọ̀pẹ ni àwọn olóòsà nìkan ló lè gbé bí ẹni tí wọ́n ti sọ Allah Allah kọ́mọ wá síbi. A'udhu billah. tó àwa mùsùlùmí lágbàńlá yìí àtàtàrà ẹ̀rọ yìí máa ń ti ń ṣẹlẹ̀ àwa bẹ̀rẹ̀ sí ní pàkíyèsí ara wa nǹkan ṣẹlẹ̀ ní Myanmar ẹ jẹ́ ká gbin ètò wọn pè ní bọ́rùmà tẹ́lẹ̀ ẹ jẹ́ ká ṣàánú wọn pẹ̀lú àdúrà nítorí pé tá a bá lágbára láti lọ ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú egun tàbí owó wa kò sí ní tó kéré sí ká ṣàdúrà ká fi tọrọ kólú ẹlẹ́dàá wa kó ràn wọ́n lọ́wọ́ ẹ rí i pé látara bẹ́ẹ̀ ó ṣàǹfààní tanabi sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa nínú hadith man la yahtamu bi amri al-muslimin ẹni tí ò bá ti dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí ọjọ́ kan nù wọn ẹni wọn yan àwọn mùsùlùmí jẹ ní àwọn ayé ọ̀tọ̀ọ̀tọ̀ lókè pẹ̀ yí báyìí wọ́n fọlọ́ ọwọ́ lágbá wọn lójú wọ́n pa wọn bí ẹni pé sísí so látàrí ẹ̀rọ yìí báyìí amarin ti ṣẹlẹ̀ ní yàjóyàjó gẹ́bí àwọn ọmọ ìyá wa àwọn mùsùlùmí tó ń Palestine ní ẹ ti ń pa wọ́n aṣọ máa bù máa lára ni wọ́n máa wọn pẹ̀lú àdúrà أقل ما تستطيع أن تقدمه إلى إخوانك هناك الدعاء ntó kéré jù tó lè ṣe fún ọ ní kò ṣàdúà ọ̀hà lè ṣàdúà sẹ́mẹ́ndéde síbi èèyàn burúkú dípò kò ṣàdúà ọ̀ ṣàdúà ó tún bẹnu àtẹ́lu àwọn èèyàn tí wọ́n ń pa àwa lànìyàn o látara àwọn nǹkan wọ̀nyí abẹ́ntí mà náà máa ń dúró de ìwé ìròyìn tó jáde láàárọ̀ ọ̀la ẹgbẹ̀rún gbèje nǹkan ti ṣẹlẹ̀ tí ìwé ìròyìn kò ní kọ́fà ńgbà tí wọ́n ìròyìn bá tún jáde àwọn tún máa sọ òyìnbó gbáǹkọ́gbì láti ṣàlàyé ńtọ́sẹ̀lẹ̀ gbogbo èèyàn kọ́ lọ́gbọ́ vocabulary gbogbo èèyàn kọ́ lọ́gbọ́ grammar àmẹ́rọ̀ yìí ó ti ṣe ń rọrùn táwọn eléyìí bá jẹ́ pé òyìnbó bọ́ọ̀lù gi wọ́n ń sọ wàá tún sí sáìtì mi wàá rí òyìnbó tí wọ́n tún rọrùn wàá rí èdè ó tún rí títí lédè ìyá rẹ̀ tó gbọ́ dáadáa ó tún rí táwọn náà tún ṣàlàyé rẹ̀ ẹ ìrànlọ́wọ́ lélẹ́yìí o ìlọsíwájú ńlá lélẹ́yìí tolu ẹlẹ́dàá wa tó kó bá wa nínú gbèsè ayé wa látara abẹ ẹni tó wà nàìjíríà yóò máa ran ọmọ ìyá rẹ̀ lọ ní philippines ẹni tó wà nàìjíríà yóò máa ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ ní zimbabwe ẹni tó wà ní nàìjíríà yóò máa ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ ní mozambique ẹni tó wà ní cote d'ivoire yóò máa ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ tó ṣe pòun ibi tó ń wà ọ̀nà ní china bó ló ṣe jọ ọmọ ìyá rẹ̀ nítorí pé innamal mu'minuna ikhwa al-muslimu akhul muslim. orí ìdẹ́lẹ́ nínú àwọn àǹfààní tó wà ń bẹ nìyẹn nínú àwọn àǹfààní tó tún wà ń bẹ òun náà ní wípé ìmọ̀ jẹ́ kí mùsùlùmí ọmọ ara rẹ̀ lọ́mọ ìyá mùsùlùmí yẹnni ìṣèlú jọ pa wá pọ̀ òbí jọ pa wá pọ̀ àdúgbò jọ pa wá pọ̀ èdè jọ pa wá pọ̀ àmẹ́sìn yà wá ọmọ ìyá náà wà dẹ tá ń lọ ọmọ ìyá garawa tá ń lọ ọmọ ìyá rádaràda nítorí pé al-ukhuwwatu al-imaniyya ọmọ ìyá ìmánì ni wọ́n ń pè lọ́mọ ìyá lódodo àjọ jẹ́ ọmọ ìyá ń di ẹsẹ̀ èèwọ̀ wá ní wọléwọ̀de gan-an àjọjọ́ màyà nídìí ẹ̀sìn Ewo ni kòríkòsù àjọjọ́ màyà nídìí ẹ̀sìn èwo lọ̀rẹ́ mátímátí bá ń lọ ọ̀rẹ́ òfò ọ̀rẹ́ àdánù so ó rí i pé àwọn ọmọ ìyá rẹ mùsùlùmí ibikíbi tí wọ́n wà láì jẹ́ pé owó àwọ̀ wọn. láì jẹ́ pọ̀ òwe dé wọn láì jẹ́ pọ̀ òwe ya wọn ọmọ rí pé ń ti ń ṣe wọn bó bá jẹ́ dúndùn ni ń dùn mọ́ tó bá jẹ́ kíkan ni ń kan mọ́ wọn náà àmì kò ní má nìyẹn ọ̀dà wà níbi tó wà ó nǹkan ti ń ṣẹlẹ̀ omi jó sì máa dà lẹ́yìn jù rẹ̀ so àmì pé ìmánì wà pẹ̀lú rẹ̀ so tí ò àǹfààní mi tó tún wà lórí àwọn ẹ̀rọ yìí ó náà ní pé ó máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ akẹ́kọ̀ọ́ lè jẹ́ olùkọ́ akẹ́kọ̀ọ́ lè jẹ́ ọmọ tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tí a bá wo social media dáadáa a rí i pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ information ń bẹ nínú rẹ̀ ní tó ní í ṣe pẹ̀lú gbogbo ẹ̀kọ́ láyé torí ẹ̀ ló ti jẹ́ pé tá a bá lò dáadáa àwọn olùmọ̀ ti pọ̀ gidigidigidi láwùjọ wa tó máa ń research wọ́n gẹ́gẹ́ bí olùkọ́ tó ń kọ́ yẹn kò bá jẹ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kò bá jẹ́ ìtọ́pọ̀wọ́lé kò bá sì jẹ́ ilé ẹ̀kọ́ gíga ó rí pé ń bùkátà láti máa ṣèwádìí nítorí pé à ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kò ní í ṣe pẹ̀lú pé kọjá yìí pé o ti kọ àkọjáde kan eléyìí tó máa mú lọ́wọ́ gbogbo ọ̀gbà tó bá fẹ́ lọ kọ́ ma àkọ́jáde yìí omi ti lé lógún ọdún tẹ́ ti kọ́ sọ́wọ́ àkọ́jáde yìí omi ti lé lọ́gbọ̀n ọdún tẹ́ ti kọ́ sọ́wọ́ irun tó kọ́ ma lógún ọdún sẹ́yìn ló tún fẹ́ kọ́ wọn lónìí irun tó ti kọ́ àwọn ọmọ kan lọ́gbọ̀n ọdún sẹ́yìn ló tún fẹ́ kọ́ àwọn kan lónìí ìtọ́dájú òun náà ni pé ìmọ̀ rẹ yóò jẹ́ mà tó ti sá pàápàá jùlọ tí ìmọ̀ bá ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ gbogbo ńṣe eléyìí tó ṣe pé ó ní í ṣe pẹ̀lú ìlọsíwájú ọmọ èèyàn láwùjọ gbogbo science and technology ẹ̀rí pé science and technology látàrí research ojoojúmọ́ àwọn èèyàn tún mọ nǹkan tuntun tó ṣe pé wọn ò mọ̀ tẹ́lẹ̀ wọ́n láǹfààní látara rẹ̀ láti ṣe àwọn nǹkan tó ṣe pé kò hàn sí wọn páwọn lè rírú rẹ̀ ṣe lánàá tí wọ́n bá wá ń kọ́ ọmọ ní yunifásitì tẹ́ pé nǹkan tó ní í ṣe pẹ̀lú sáyẹ́ǹsì ló ń kọ́ ma àkọjáde tọ̀hún á máa mú lọ́ọ́lọ́ kọ́ ma láti ogún ọdún ló tún mú lọ́ọ́ lónìí nítorí dájú òun náà ni pé ọ̀rọ̀ rẹ̀ òjọ tẹni tó ṣe pé orí ló fi ń rìn ọkàṣẹ̀ sókè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lọ síwájú ló ti ṣẹlẹ̀ nù research tí àwọn èèyàn ti mà láyé ń bì táwọn ti ń lò ọwọ́ fẹ́ sọ àwọn ọmọ wa dakú àwọn ọmọ wa ní mà nípa gbogbo ọ̀nà tí mà tún ti ríran dé eléyìí tó ṣe páwa náà lè gbàbẹ̀ tí ìlọsíwájú eléyìí tí ọ̀lẹ́gbẹ́ tí ó fi bá wa ọ̀dájú iná ló fa nígbà tó ṣe pé a máa ṣe research a máa ṣe ìwádìí bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ẹ pé láwọn iléèwé tiwa. ní African countries níbí kò bá English lẹ́ ń sọ kò sì jẹ́ French language òun náà lẹ́yìn ń sọ ẹ rí i pé gbogbo ẹ ń parí sórí páàsì òyìnbó ni òyìnbó lásán iná ní gbogbo ẹ̀kọ́ táwọn máa ń lọ kọ́ láti dọ́tà tí ń kẹ́kọ̀ọ́ yìí báyìí a ṣe àbẹ́là tó darí láti dọ́tà tí ń kẹ́kọ̀ọ́ yìí a ṣàbẹ́fẹ́lẹ́ tó darí tọ́ọ̀kì kan tá à ń tún gbìyànjú láti ṣe lábẹ́lé látó di pa àkọ̀wé ìlà kan tán yóò ti túká tó nítorí ẹ̀ kárí táwọn kan sóyún bọ́ ni vraiment voilà vraiment voilà and then what? àrí kàkà sí gbogbo nǹkan made in France made in France made in England made in USA made in China gan fẹ́ sẹ́yìn ó kù kí China ọ̀rọ̀ yẹn gbogbo nǹkan ni wọ́n ṣe tán lórí àlọ́kàn náà àwọn olùmọ̀ sọ ife ẹ̀rú ń bà wọ́n ibi tí wọ́n bá sọ fún gbogbo nǹkan tí ń bẹ lára àwọn èèyàn pé padà sílùú tí wọ́n ti gbogbo èèyàn sẹ́kùn òhò ni torí ẹ̀wú wa èsèlú wa wọ́n ti ṣe sá bàtà wa èsèlú wa wọ́n ti ṣe sá nílá wa sílùú ti ṣe ìṣèlú àṣà tó o bá kí náà kan wà wò ó gbogbo àwọn àwọ̀tẹ́lẹ̀ kan China torí di eléyìí agbẹ̀bí báwọn máa ń lọ ilé ìwé lìsè láti bẹ̀ yunifásitì at the end of the day nothing nothing is out of the knowledge than you speaking French language or English language bẹ́ẹ̀ sọ òyìnbó sọ òyìnbó kan iná ìwọ wà ní pé àwọn tí wọ́n nílùú tí wọ́n òyìnbó wọn parí ẹ̀sìn àbáwọn ní í ṣe gbogbo nǹkan tó àwọn ń ṣe nǹkan àwọn ò ṣe nǹkan kan akramakumullah tá à ń bá ń ṣe research nínú research tá à ń ṣe á ra àwọn tí ò tó wa á ra àwọn ọ̀rọ̀ wa á ra àwọn tó jù wa lọ á rí tí wọ́n ṣe eléyìí náà yọ tà wá náà nídìí kan yóò ṣe wá lákin táwa ah, nù á leave me no try now ebi yẹn lèmi náà. lọ́tọ̀rí de eléyìí nínú àwọn àǹfààní tó wà ń bẹ̀ ni àmọ́ láfíríkà kìí ta pọ̀ kìí ta pọ̀ nítorí olùkọ́ ti ń kọ́ tó bá rí pé wọ́n ń ṣèwádìí àwọn àlàyé ìmọ̀ tuntun tuntun ó wà lẹ́nu rẹ nípa nǹkan tí ń kọ́ yín èyí tó wọ̀n mọ̀ lọ́bẹ̀rẹ̀ sí kìí ta rẹ ni o láfíríkà ó lè béèrè pé kí ni matric number rẹ nọ́mbà àga tó ń dókòó kí ni torí kó lè bá a fèèdì rẹ jọba dídọ́ ọ̀dánwò ókè tabu kẹ́ni má gbàtó bá ti tó lódò torí wọ́n ti sọ pé màá jẹ́ ìdàṣà ìhán àyàjà gbogbo téèyàn bá ti wà láyé ìmọ̀ amúlọ́ta tò nínú àǹfààní tó tún wà nínú àwọn ẹ̀rọ ayélujára yìí òun náà ní pé máa ń fún yàn láǹfààní láti sàn kan tí ń bá ń bẹnu ẹ̀ níṣì bá ṣe péjọ yìí tó bá ní kálukọ́ sàn tí ń bẹnu ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tijú ni yóò máa tijú onílé sọ̀rọ̀ àfi bí ayáyá àmọ́ tí ọ̀pọ̀lọpọ̀ bá bọ́ sórí social media ní ìsìn yọ yà yín lẹ́nu ah, lágbádá tí ì sọ̀rọ̀ ẹ wá dúró kọ́mẹ́ǹtì tó ṣe lágbádá tí o rójó ẹ wá dúró ọ̀rọ̀ tó náà sọ. tó wọ́n ní máa fún yàn láǹfààní láti lè sọ tí bá ń fẹ́ nú èèyàn eléyìí téèyàn ilé sọ tí ò bá jẹ́ kórì rẹ̀ lèèyàn wà nínú àǹfààní tó wà bẹ́ẹ̀. tó gbogbo àǹfààní ó máa ń rìn pẹ̀lú aburú àwọn aburú tó wà ń bẹ̀ẹ́ kámẹ́tì kọ́ yà wá lẹ́nu ikú wọn sọ pé àwọn aburú ó wà nínú social media nítorí pé àfojúsùn wa ni pé gbogbo ẹni tó bá ní kó lò dáadáa tó o bá lò dáadáa àǹfààní tí ń bẹ́ẹ̀ wá rí àfojúsùn wa ni pé ká má lò lọ́nà tí ò dáa nítorí pé gbogbo ẹni tó bá lò lọ́nà tí ò dáa òun náà ni ó ra burú tó wà bẹ̀ nínú àwọn aburú tó wà bẹ̀ tá a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn aburú yìí a fẹ́ sọ nínú rẹ̀ ni kìí ṣe gbogbo a lè sọ gbogbo ẹ̀ ẹ̀ tó pé nbẹ́nu aburú kan tá a ti dà mà nbẹ́nu aburú tó ṣe gbogbo à ń tán kọ̀wé nípa aburú rẹ̀ àwọn kan ò tí mà dípò kí wọ́n so ká máa aburú nǹkan ọ̀nbẹ nínú àròftù sharra la li sharri lakin li attaqihi wa man la ya'rif ash-sharra máa aburú kìí ṣe torí kí n lè bá àṣà burú o àmọ́ mo máa burú láburú kí n lè bá àṣọ́ra fún torí ẹni tí ọba máa burú láburú ó súnmọ́ kó ṣubú sínú ẹ̀. alákọ̀ọ́kọ́ náà ni mímọ fàṣìkò ṣòfò ráàlì nídìí ẹ̀rọ ayélujára ọ̀kan nínú aburú ni ọ̀kan nínú àwọn ìròyìn wọ́n pè ní business insider wọ́n ṣàlàyé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ọmọdé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà pàápàá jùlọ àwọn ọmọ bíi ọdún mẹ́tàlá sí méjìdínlógún ìwádìí fi hàn gbígbérú àwọn ọmọ yìí tí ẹ̀rọ ayélujára wọn bá tẹ̀ wọ́n lọ́wọ́ irú wọn máa ń lo bíi wákàtí mẹ́sàn-án lójoojúmọ́ lórí ẹ̀rọ ayélujára wọn àkókò yìí ó ju iye àkókò tá a ń fi ń sùn lójúmọ́ lọ ó ju iye àkókò tá a ń fi ń jẹun pẹ̀lú oorun lọ ó ju iye àkókò tá à ń fi ń mumi tá a bá tún fi àsìkò oúnjẹ kún tá a tún fàsìkò oorun kún lójúmọ́ kan ọwọ́ ajá igbe handset náà la máa mú káàkiri ọlẹ́bàá lọ́wọ́ oníkálukú bàbá wa mọ́ṣáláṣí ẹ̀ríkò oníkàlùkù ansẹ̀t ni ó wò káyìn kó tó ṣe Allahu akbar takbiratul ihram tí ìmáàmù bá ti sálámà tàbí sálámà ansẹ̀t ni kàlùkù tó kọ́kọ́ yẹ̀ wò kí ló dé ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ti di ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ tó bá ń jáde lé lọ́mọ fọwọ́ pákó lẹ́mìí wá sí ṣé ń gbàgbé ẹ̀mí mi ìwọ lẹ́mìí rẹ gan-an náà rí kò yé wa ọlẹ́rọ̀ yìí náà ni. ẹ̀rọ fìtínà bìlísì ẹ rí i pé gbogbo gbà táwọn èèyàn ń ṣe ẹ̀kọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ńkọ́ ansẹ̀ tiwọn ni wọ́n ń wò débẹ̀ náà ló sì yẹ kó rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ núrò tí ọ̀gá ti gbé ansẹ̀ yóò yóò máa sí máa wò ó mú kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ìgbésí ayé wọn mẹ́hẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rojú mójútó ìyàwó àtọmọmọ o ọ̀pọ̀lọpọ̀ rojú mójútó ọkọ àtọmọmọ o ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wa wọn ò mójútó ẹ̀kọ́ wọn mọ́ o ẹ rí i pé ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ ìjọba tó gbé àwọn iṣẹ́ kan wálé láti wá ṣe nítorí ẹ̀rọ à ń sí ibì kan bọ́ síbì kan ó ń gba àsìkò lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èyí tó rí iṣẹ́ tó ló ń bọ̀ wá lé wá ṣe tó rí ṣe kò ṣe bó ti ṣe dá ọ̀pọ̀lọpọ̀ ó tún gbé padà sílé ìwé ọ̀pọ̀lọpọ̀ ó tún gbé padà síbi iṣẹ́ rẹ̀ láìsí. eléyìí túmọ̀ sí wípé a gbé ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí a gbé kọjá ayé rẹ̀ ọkọ ń sọ̀rọ̀ nínú ilé ìyàwó yóò fi ọkọ pé lágídégun kò ní kútẹ́ ní tẹ́tí sí ti ń sọ tọkọ bá wá wíjú ẹ̀mẹ́ta tó ní ọ̀gbọ́n ni tẹ́ ń bá mi sọ̀rọ̀ ni wọ́n bọ́ sọ̀rọ̀ náà èèyàn wà nítòsí rẹ̀ ọ̀gbọ́n pé ń bọ́ sọ̀rọ̀ ansẹ̀ títí gbé ọkọ lọ́lọ́ bẹ́ẹ̀ náà lọ́kọ ìyàwó náà bá a sọ̀rọ̀ ọkọ kan máa tẹ fóònù tíktọ́k tíktọ́k tíktọ́k tíktọ́k mi fẹ́ kẹ́nìkan yọ mi lẹ́nu kẹ́nìkan tí mo bá ti bẹ tó bá ti rí ansẹ̀t lọ́dọ̀ tí mo browse mi fẹ́ kẹ́nìbọ́dì ọyọ mi lẹ́nu anybody máa gbé gbogbo anybody máa kọ́ lélẹ́yìí ìyàwó ẹ̀ mà ní òní anybody tí mo sọ náà ní anybody wallahi mo sì yìí la torí ẹ ọmọ wa lé ẹ̀kọ́ olùkọ́ ń ṣàlàyé àwọn ń ṣàlàyé fọ́múlà tó wà pẹ̀lú nǹkan tá à ń kọ́ wọn yìí báyìí ọmọ kan sì hun rí mọ́lẹ̀ ń tiẹ̀ gbogbo olùkọ́ sí ńlá amúyun ó kàn fóònù tiẹ̀ ní pípẹ́ bá ṣe wèrè tán ẹ jáde fóònù kíláàsì subhanallah. àsìkò tó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìwòkuwò ní wò. ọwọ́ ayé atán wọ́n á sì náwó ọwọ́ afẹ́ wọ́n á wọn ti yàn án sójú kórìíra rẹ dádì mi ẹ bá mi lọ sí sùkúl yẹn màá fẹ́ kẹ́ wá bá mi hàn olùkọ́ létí ó ti kórìíra mi jù wọ́n kò kórìíra ara rẹ tó bá jẹ́ pé wọ́n bá ṣàánú òbí rẹ ọmọ ọmọ ẹni tó ṣe ọmọ sunwó bàbá rẹ ná ṣe bí ẹ̀kọ́ wọn ní kọ́ lọ́kọ́ tá a bá fẹ́ lẹ́mọ̀ sọ́sọ́ ló máa ń sọ níjọ́ ní kọ́ lọ́kọ́ ọ̀kọ́júmọ́ ṣé bólùkọ́ jẹ́ ṣe kẹ́kọ̀ọ́ nù tó fi dolùkọ́ tẹ́rì pé lónìí báyìí ọ̀gẹ̀dẹ̀ ń rà àní pípa ló ń pọ́n àwọn ọmọ ti bàjẹ́ dànù àwọn ọmọ ti ṣe rádaràdá dànù ìwọ òbí ó tún máa sọ pé irú fóònù wo lẹ̀ ń fẹ́ torí mo fẹ́ travel abroad hmm, irú fóònù wo lẹ̀ ń fẹ́ mo fẹ́ surprise yín ni oníkálukú kò sí ètò ọ̀tọ̀rọ̀ fóònù rondo ètò ìsìnkú wọn máa fi pè é oní wọn máa fi pè yàn rárá o. èyí tó ṣe farangada farangada tó ju àtẹ́lẹwọ́ àtẹ́lẹwọ́ ni wọ́n beere ẹ sì mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kìí ṣe inú gbogbo tí bá ti kan bẹ́ẹ̀ ni wọ́n jà á ń dámọ̀ rọrùn. oríṣi ẹlẹ́yìn ẹ̀rọ àwọn obìnrin náà kàkà kó jẹ́ pé tó ń mú lọ ọmọ ń ba ẹgbẹ́ kọ́kọ́ bá wọ́n wa tó ti wà ń lé kó lè dáhùn pé ó lọ sí béèrè ọkọ ń bọ́lẹ̀ wà ó ti pa yín ju o àná tí mo ọ̀nà ilé náà mọ̀ wà wọ́n wò pé eléyìí wọ́n sọ àwọn dárú oko ni àwọn náà lọ wá fóònù tó gbà tẹ̀lẹ́wọ́ méjì ni wọ́n gbé lọ́wọ́ tó fóònù náà lọ padà wá fọ ọ̀pọ̀lọpọ̀ aburú fún wa ń bọ̀ wọlé ẹ̀ torí di eléyìí báyìí ẹ rí i pé àkókò táwọn èèyàn ń lò lórí fóònù ó ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tá a bá láǹfààní láti wọnú yàrá tí wọ́n sùn sílẹ̀ tó máa ẹ rí i pé njẹ́ balẹ̀gbẹ́ wọn tó oorun gbé wọn lọ gbajúnù kúrò lọ́wọ́ wọn ọ̀ náà ní ànsẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí i pé ẹni tó bá ti fẹ́ yàwó lọ́kọ̀ọ́jú sí ìyàwó rẹ̀ ìyàwó náà kọ̀ọ́jú sọ́kọ orí bẹ́ẹ̀ wọ́n fi sùn. lónìí pẹ̀lú àwọn ànsẹ̀ ti fìtínà wàhálà yìí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ pàkọ́ sí ìyàwó lọ́wọ́ akọ̀ọ́jú sánsẹ̀ orí kó mú ansẹ̀tì lọ́wọ́ yẹn lórun òtí dé ansẹ̀tì ọ̀bọ̀ ọ̀lẹ̀ ìyàwó tí wọ́n kọjú sí oní òjì tó tún máa bọ̀ mú ansẹ̀tì ńlẹ̀ wípé ansẹ̀tì bọ́ lọ́wọ́ wọn torí pé wọ́n fẹ́ balẹ̀ ọkọ rẹ̀ jẹ́ kó fẹ́ kó ṣe pé ìwọ ọ̀fẹ́ kó ṣẹ́kù pẹ̀lú ẹ̀ torí tó o bá fẹ́ kó ṣẹ́kù pẹ̀lú ẹ̀ kí ló mú ọkọ pàkọ́ sí. ansẹ̀tì wàhálà ìfìtínà yéésì ṣe kọ́ ọ̀kọ́ bó ṣe pé fáti àánú ẹ̀ fàájì àtọ ọmọ ké tọba fẹ́ kọ ọwọ àbẹ mm-hmm, kí làwọn fi yàn sí. kìí ṣe pé bóyá fọ́múlà kan tó lùkọ́ fún ọ wọ́n ṣàlàyé mẹ́rin òkú kan wọ́n ní kẹ́ lọ ṣe rìsáàcì pa rẹ̀ lọ́wọ́ abẹ́ tàtàrà rẹ̀ mọ́ fọ́múlà kan tó kù kí lọ fẹ́ fi yàn sí kò sí nǹkan tó fẹ́ fi yàn sí nínú aburú tó tún wà ń bẹ̀ òun náà ní pé ansẹ̀ ti sọ àwọn èèyàn tó ta ara wọn. èèyàn ọ̀bára wọn ṣe má nínú ilé kan àjọ ń àti ọkọ àti ìyàwó àtàwọn ọmọ bóyá àwọn àbúrò ọkọ àwọn náà tún gbénu ilé yẹn wọn ò ní bára wọn ṣe gba kéèyàn lọ báyàn kéèyàn báyàn sọ̀rọ̀ àyàfi kọjá gbé a máa wa lórí WhatsApp kò sọ́ọ̀pù bẹ́ẹ̀ àmọ́ bíbára sọ̀rọ̀ nínú ilé kan náà. kàkà o wọn lọ làjú nìyẹn olùkọ́tì bí báwọn bàbá tí wàá ṣe sáyé torí pé àníyé máa lo handset lórí ipa tí wàá gúrúùpù kan náà bára wa sọ̀rọ̀ àṣìjọ wàá nu ilé kan náà títí tí ó fi di pé à ń kórìíra àti ìrìn pàdé ara wa torí pé tí wọ́n pè ní anufra ìrírẹ́ ní sáà yọ̀sà olùwà sì dáyìn àti ìrìn pàdé ó ti tọ́sẹ̀ mẹ́ta à ń sì ń sọ̀rọ̀ lórí WhatsApp kò sí tàbí ṣùgbọ́n àní fẹ́ rìn pàdé torí màá kí ta bá pàdé ní sọ lè pé kíní kan aṣọ kan bẹ tí ń bọ ọ lọ kíní kan bẹ kíní kan bá bá bá lórí WhatsApp torí pé lórí WhatsApp yẹn tó bá ní mí ń bọ lọ sọ ọ ọ sọ pé no I have no time mi lásìkò eléyìí ń ṣe kọ̀ọ̀kan àmọ́ tó dúpọ̀ àríjú sọ pé ò ní time torí ẹ̀ ẹ̀rí ilé mi wà kì í ṣe irú ọ̀nà yẹn làwọn fi bára wọn sọ̀rọ̀ wọ́n pè é gbàásìmí létí ni wọ́n máa fi bára wọn sọ̀rọ̀ bólọ́ wà mọ́ wa nílé ọ̀dà ń gbó lọ́ọ́ lọ síbi iṣẹ́ ìgbà báyìí ọ̀dà ẹ̀ má pẹ́tẹ́ fi lọ. kí ló burú nu kọ́ lọ́kàn lẹ̀ àsìkò tí tó tó ti yẹ kọ́ jáde kí ló tún ṣe nulẹ̀ onífẹ́ kọ́ padà wálẹ̀ kejì àmọ́ gbọ́dọ̀ máa ń pè ó lè sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ ti pè mí lẹ́ẹ̀kan ah, kí ni wàhálà. Ah, àbí kó sì parọ́ kọ́ kó ti jáde kó sì jẹ́ pé ọwọ́ ànulẹ̀ àmọ́ tó bá yẹ kó wá sẹ́nu lẹ́kùn rẹ̀ tó kàn lẹ́kùn kí ló dé tó ti jáde látàárọ̀ wọ́n ń ṣe kankan yín kankan ó ní olókọ ẹ̀yà dáadé kọ́ bàbí sẹ́lọ báyìí onífẹ́ kọ́ padà wálẹ̀ kejì nínú aburú tó tún wà ń bẹ̀ náà ní wípé wọ́n máa ń tàtàrà rẹ̀ lépa kíláàsì yọ ọmọlá gbogbo profaili ayé rẹ̀ wọ́n máa ń wá kàn nínú social media pé wọ́n ti bí ọ ta ló bí ọ ọdún wo wọ́n bí ọ àwọn ta ló bí ẹ iṣẹ́ wo làwọn òbí rẹ̀ ń ṣe àti ẹ̀rù kọ́ dàgbà jù bá ń lọ ni àsọmọ kékeré ni àti ẹ̀rù kọ́ gbọ́n jù bá ń lọ sùkúù tó lọ méjì péré náà ni àti ẹ̀rù kó lówó jù bá ń lọ wọ́n ní mọ́tò méjì péré lónìí àti ẹ̀rù abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ àtún awi tán ìwọ náà kò nu ọ wa lọ sórí social media ọ wa gbéyàwó bẹ́ẹ̀ o tún ya fọ́tò ọmọ o tún nítọ̀ ẹ̀yin yẹn bá ń yọ ìyàwó ti pé mẹ́ta o ẹ̀yà ẹ̀yin náà dúró àwọn ẹlẹ́yà ẹ̀yin náà dúró masha Allah ah, ọmọ kótókótó wà wọ́n ọmọ kótókótó wà ìyàwó ọba máa sáré gbogbo ọsibítù tá a gbé lọ wọn láwọn ò rí nǹkan tí ń ṣe ojúkójú ni wọn ti ta lọ́fọ̀ ẹ̀yìn jù ànábì sallallahu alaihi wa sallam olódodo lẹ́yìn jù tí nǹkan kan bá máa yára ju kádàrá lọ ọba jẹ́ ẹ̀yìn jù. àwọn èèyàn mi ò gbọ́n ó bímọ tàbí bímọ lónìí ọmọ rondo wọn tún gbé sórí Facebook pé masha Allah ẹ bá mi dúpẹ́ ọgbà ọgbà gbọ́ nìkan ló bímọ ọmọ gbogbo yẹn náà bímọ àwọn òsè pé tiwọn ebi nú ọ̀rọ̀ táwọn Yorùbá sọ tó sì bá làákà ẹ̀ tẹ́lu kò tí ì ta sí wọ́n ní tíṣọ ẹni bá ta tọ̀ wọ́n sì pé tiẹ̀ ta òfin tàwé èrò náà bá ní kọ́ máa ń sàárẹ̀ bàbá máa gbọ́ máa ká àárẹ̀ tó lè gba paracetamol ọ̀tọ̀ èyí tó tó agbára paracetamol lọ ọwà tán ti fojú wọ ọmọ látàrí ìlara ìwọ ọmọ kíkọ sí ń kọ ọmọ hàn ẹ bá mi dúpẹ́ abímọ ẹ bá mi dúpẹ́ abímọ ìyàwó tá a fẹ́ lóṣù mẹ́sàn kẹ́rẹ́kẹ́ ló bímọ ọmọ kọ́lọ́dún mẹ́sàn-án bẹ tí àwọn yòó lóyún tí wọn mọ̀ yí pé ń bẹ nínú àwọn obìnrin tó ti sọ fún ilẹ̀ tó kun lé ọkọ tí ọkọ kó gbàdúrà sì jẹ́ pé ẹ mọ̀ pé a kọ ọkọ mọ́jú orí ọ̀dàgbọ́ ọ̀gbọ́n wọn ń gbọ́ máa ń hàn lórí social media wọ́n yà ó kínú wọn náà wò tó dì lẹ́yìn pé má bàa ba tọmọdé ọ bá ba tọmọdé má sọmọdé ṣe fún mi o ọjà bó ti ṣe jẹ. kí lẹ̀ ń pè lọ́la jùlọ àwọn òyìnbó kan gbà mí gbogbo rádaràda yẹn àwọn kéè sí. àwọn lẹ́sìn wọn ò mọ gbogbo nǹkan yìí síbẹ̀síbẹ̀ wọ́n tún máa sọ̀ra ìwọ́tọ̀ wa lẹ́sìn tó yẹ kó ọgbọ́n ìwọ́lọ́mọ wa hùwà tó yẹ kó fìfà burú wa bára rẹ̀ látara social media wọ́n máa ń kó dátà àwọn èèyàn jọ lọ́jọ́ pọ̀ láṣìírí mà so wọ́n ti wọ́n lè ṣàdédé rí dátà rẹ̀ wọ́n náà ló gbé bẹ̀ so máa ń kátó ọba kọ́ bẹ̀ nítorí tí ọba jẹ́ bẹ̀ nítorí súnmọ́ nínú ìgbésí ayé gbogbo wa ni pé àwọn ọ̀tá tá a ní wọ́n pọ̀ jù ọ̀rẹ́ tá a lọ so àwọn ọ̀tá yìí ibi tó kù díẹ̀ káàtó tó kù díẹ̀ káàtó nù gbèsè ayé rẹ̀ làwọn fẹ́ rí so ìwọ náà mọ wàá jẹ pé ìwọ ló gbé fún wa nínú abọ́ wúrà pípa sílé mi ni ẹ gbà so ìwọ sọ́ra rẹ olú ẹlẹ́dàá wo lè bá a sọ. bákan náà nínú aburú eléyìí tó wà nínú àyè yìí òun náà ní pé àwọn èèyàn ti sọ́ di ọ̀nà àti máa jalè ọ̀nà àti máa ṣe gbájú ẹ̀ yahoo yahoo adúpẹ́ fún aláàgbọ̀n wọn ṣe ńlẹ̀ ẹ máa ń ṣe àti máa ń ṣe kọ́ daràn dá wọn bẹ́ẹ̀ ó lè ní ẹ o wọ́n ń dára aṣọ lè ní o yahoo yahoo lè ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn o ṣe máa pé anabi sọlá ti sọ pé àkókò kan bọ̀ nínú gbèsè ayé tó ṣe pé wọ́n máa yí orúkọ ọ̀ràn wọ́n máa yí padà. torí ẹ̀ yahoo yahoo tẹ́ ẹ̀ ó lè ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ìgbà tó bá sọ pé ó lé ó lé sẹ́mi pé gbogbo yẹn ń sàfù sàmọ́ wọn wá wọn á modernize orúkọ yẹn wọn ní yahoo yahoo boys so ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ní tó dájú òun náà ní pé sí olè ló ń jà dàbùdà páálí ni ọ́ látara social media náà wọ́n ti ń rí ṣe wọ́n kó nọ́mbà àwọn ẹni ẹlẹ́ni ọmọ wa pè wọ́n wọ́n lè láwọn ní bísínẹ́sì kan tí wọ́n bá ń ka ni o ti lọ wá àwọn sampo rọ́ lọ́wọ́ wọ́n máa yà ń fọ́tò ẹ̀ mọ́ kí ni yàrá náà l'operation room wọ́n ya gbogbo ẹ̀ fọ́tò kò ní ìdìbí táyé dán ẹ̀ka náà ló ti fi ránṣẹ́ tó àwọn náà sì kówó ránṣẹ́ tó bá ti wọ ọbẹ̀ yín lọ́ba tán wọn ò tún kúrò tiẹ̀ máa ẹ̀yin wá níbo ló ṣe rọrùn láti máa rówó bà lọ́dọ̀ àwọn èèyàn báwọn ẹ̀gbẹ́ kí ọlọ́ọ̀ máa mú wa tọ́lọ́ ọba fẹ́ mọ ọkọ̀ déètì tó ti gbé àwọn ẹni tí ń ṣiṣẹ́ rádaràda gbára àwọn ẹ̀rọ yìí báyìí wọ́n èyí tó ń ṣe lójúbọ̀ ọ̀rọ̀ àwọn oògùn òfò ìláìrí tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣe oògùn òfò ìláìrí tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣe ó lè mọ ọ̀fọ̀ ọ̀fọ̀ àdánù gbọ́dọ̀ pọ̀ tí alábàáhùn mọ́lẹ̀ orí rẹ̀ ti wá kónú ẹ mọ̀ ọkọ̀ pé bí orí alábàáhùn ṣe kónú yìí ní kíyè rẹ kó parẹ́ títí tó fi kówó ránṣẹ́ kíyè ọmọ sọ̀sọ̀la. ọmọ ẹnu wọn ètò ṣe pé yóò sọra rẹ lóbìnrin àbáàdì ọkùnrin lọmọ wa dín òǹbó òyìnbó sọ̀rọ̀ ìgbẹ́fọ́dúkẹ́ lọ ọlákẹ́ lọ dèbóra dọ́kásì ó tí ó wá máa wò pé òun lọ́rẹ̀ẹ́bìnrin kan ló béèrè yóò máa fi fọ́tò àwọn fọ́tò aṣẹ́wó ránṣẹ́ sí tó ti wà ń wò tó ń lò ń rí báyìí wọ́n máa kówó ránṣẹ́ sí ọmọ tá a rán yunifásitì ó parí yunifásitì tó lọ ń kọ́ chemistry àbí physics àbí ẹ̀ tó ń kọ́ ní accounting wà wá wáṣẹ́ tó ní ṣe pẹ̀lú chemistry physics or accounting ọwọ́ ajẹ́ pé yahoo yahoo ló ń ṣe àwọn. àǹkan wá jókòó nbì kan láwọn ní babaláwo àwọn làwọn mú kọ tó oògùn òfò ń jẹ́ àwọn lẹ́wọ̀n àríkan sóògùn fáwọn ọmọ àwọn. èyí tó mú kọjá pé àwọn ọmọ kan jáde lọ́sàn-án gangan lọ́kàn nínú àwọn iléèwé gíga lórílẹ̀‐èdè kan wọ́n sì sásùn òògùn mára wọ́n wá gbóúnjẹ kalẹ̀ wọ́n ń fẹnu gbé bí ajá. torí àṣírí tí wọ́n ṣe fún wa nù pé tọ́jà yahoo yahoo wọn fi máa tà lọ́dọ̀ àwọn kíláǹtì wọn bẹ́ẹ̀ náà làwọn kan àwọn ọ̀sán kankan ni wọ́n jáde wọ́n á lọ ń wẹ̀ lórí sàárè àwọn òkú tòbí táwọn olókùn òfóse fún wa fi pé wọ́n fi máa rí orí àwọn òyìnbó mú omi ìtọ́lọ́pàá bá dá wọn dúró nígbà tí wọ́n láwọn ń lọ́nu mọ́tò wọ́n bá bá ọṣẹ gèlèmà nínú nínú agbọ̀n ńlá ètò ṣe pé báyọ̀ rí èèyàn wọn fi kó aláwádé rí àwọn tí ń sọ̀kùn ọ̀kọ̀ yìí fún wa ìwọ nígbà kan ẹ kó rí tiẹ wọn gún mọ́sẹ̀ o wọ́n wá ń gún orí olórí mọ́sẹ̀ fọ́mọ òfò pé kó fi lè lówó àdánù a'udhu billahi minash shaitanir rajim ọmọ yahoo yahoo bá wó sọ̀sọ̀ àwọn èèyàn lè jókòó níbi kan káwọn máa dájú lọ́kàn gbé mọ́tò kórìí wọn ni wípé òun nídìí láti pààyàn méjì láàrin ọ̀sẹ̀ yìí torí pé àwọn àjẹnú tí wọ́n ń ràn lọ́ ti fi ń rí sí olè yìí jà wọ́n béèrè fẹ́jẹ̀ láì jẹ́ kó rí dàrú láì jẹ́ kó mutí yóò sì gbé mọ́tò kórìí àwọn èèyàn pa wọn. ọ̀kan wọn tiẹ̀ mú ìlú kan ìgbà tí àwọn ọlọ́pàá mú ó wá sọ yìí pé wọ́n dàkú kán rùn lọ òun bùkátà obìnrin ẹ̀yin obìnrin olójú kòkòrò àwọn tó jẹ́ pé tẹ́nìkan bá wá wọn tó lòun fẹ́ fẹ́ wọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ wọ́n mọ̀ pé kò lówó tó kò lówó òwúrọ̀ àwọn olówó ti pọ̀ ń tà bọ̀dọ̀ àwọn tó fẹ́ fi ọkùn ṣe lọ́pọ̀ ó ní kí wọ́n bọ̀ ń wo obìnrin òun bùkátà obìnrin nínú sẹ́ẹ̀lì ọlọ́pàá ẹ̀sìn ọ̀kan ọlọ́pàá àwọn míì nu wọn tó bá ti fún wọn lówó kò sí tí wọ́n lè ṣe. àwọn bá sọ pé obìnrin báwo àpọ̀ ọmọ pé ẹ̀yin káńtà lọ wà ní ó ní kí kó n fẹ́ bá a ṣe kankan mò ń fẹ́ lò ní lò báwo láì ṣe paracetamol láì ṣe káfínọ́ọ̀ wà lọ fẹ́ lóyìn àwọn ọlọ́pàá wọn sọ pé kò yá wọn kò yá wọn wọ́n bá ní kó má kàǹtì wọn wá wọ́n fún lákàǹtì wọn kó sẹ́ǹdì mílíọ̀n sí àkáǹtì wọn ṣé omi kan lọ nídìí ní àbójú iye tó o bá nídìí àwà wa àwọn bá sì lọ pópin wa àfi bí bàtà wọ́n àti àmú kan wọn tó bá ti olóògùn kan lọ́wọ́ tó bá ti fi kàn wọ́n yóò ní wọ́n ti lò wọ́n wọ́n ti lò wọ́n wọ́n ti lò wọ́n láì sí tábìlẹ́tì wọ́n ti lò wọ́n báwo ó ní kò lè yé wọn ni wọ́n sọ pé bẹ́ẹ̀ bá tètè tó ń wá wá àsìkò tó ń lò ti dán lọ. torí ń wá ẹni tí ó fi ṣe gàárì tíra ó kàn fún ibi tó kú sí náà ní police station ìgbà tí wọn ò bá rẹ́ni tí wọn ò tí ì lò ó túmọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń lọ lórí títì wọ́n ti di koronfó kẹlọ sànù wa àtẹnudẹ kọ́ mọ́ pa wá ojú kòkòrò kọ́ mọ́ kó wa dà á kótó tán tó bá jẹ́ báyìí ẹ̀rí pé látara ansẹ̀t náà lélẹ́yìí ti wáyé o wọ́n ń jalè wọ́n jalè látara rẹ̀ wọ́n jàmbá àwọn èèyàn látara rẹ̀ ọ̀pọ̀ ẹ̀mọ́ yé èèyàn ẹni gba mẹ́sẹ́ẹ̀jì ní gbogbo gbà àtàwọn ẹni tó fẹ́ so four one nine four wọ́n lè máa gbé ọ ọlọ́mọ ìyá rẹ tó wà Paris ni ìlú ọlọ́mọ ìyá kankan Paris àbò rẹ ti máa ń ṣe báyìí ó kó màmí máa ń pè mọ́. ìṣe gbogbo yẹn náà ni ó sọ pé mi mọ̀ wọn náà fẹ́ lọ France òkè àbọ̀ ẹni tó máa ràn mí lọ́rùn torí mo ń ṣàdúrà lẹ́nu tó mẹ́ta gbé ọrọ̀ sínú àpẹ́bí débi lọ́ọ́ lọ France <laughs> ọ̀rọ̀ kẹ́ni tó France láì sí orí ẹ̀. <laughs> torí ti ẹlẹ́yìn nígbà tó ṣe pé ìwọ̀nba tó ń rí ọ̀gbà kádàrà kodoro retí ẹ̀. torí ti ẹlẹ́yìn ọwọ́ òun bá tọrọ kọ́bọ̀ tó tún ní wọ́n ti kọ́ ọmọ fìránṣẹ́ ọmọ fìránṣẹ́ gbogbo ẹni tí ó ti kọ́ tají òfin ní tàwọn lólobó kí ni ìṣẹ̀lẹ̀ kan lílọ bíbọ̀ rẹ ti pọ̀ jù lónìí pé àyẹ̀dá gbọ̀gbà a máa ń fi lábọ̀ ó wà ó jẹ́ wọ́n ti gbọ́ màkúgbà bàbá bàbá ẹ máa ń ṣàdúrà àdúrà kì gbà yín láàárọ̀ gbogbo pátá ń gbọ́ láàárọ̀ sọdá ló ògùn yẹn tàn lára rẹ̀ pẹ̀lú ìtumọ̀ sí pé má jẹ́ kí wọ́n fi gbọ́ ọ má jẹ́ kí wọ́n fi gbọ́ ọ bákan náà a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ń jalè o o lè sọ pé ńlọ́jà tó ń fẹ́ tà fún nínú locality wa dá wa ìgbà ó lè lóun lọ́jà tó ń fẹ́ tà fún wọ́n supply àmì kọ́kọ́ sanwó náà nǹkan tá à ń rà lápò márùn márùn ó lò wọ́n tà fún yín lápò méjì méjì òun sì ní ó tó one million so ẹ̀yin sì ń ṣe ìdíje pẹ̀lú àwọn ẹni tẹ̀ ń tajà ọ̀fẹ́ jẹ́ pé wọ́n ló lówó jù níbi ọjà tó ń tà tó sọmọ pé ibi tí ojú kòkòrò ń tì ọ́ dé ó náà ní pé ọ́ padà dẹni ẹ̀yìn ọwọ́ asanwó one million lọ́nà àpò méjì méjì o ti di kínú ó ti di mílíọ̀n méjì àpò mílíọ̀n méjì ọ̀sánwó tán náà bá sọ fún ọ pé welcome to the kingdom of ọ̀wànà <laughs> tiẹ̀ bọ́ọ̀nù yẹ bọ́ọ̀lù lẹ́ẹ̀lẹ́sẹ̀ náà lómi ti ń sọ ọ̀lọ́ títì tó irú wọn kò ṣe fi léèrè ọ̀rọ̀ tí ò tọrọ báyìí ó ti gbiná jẹ pé kí ló dé kí ló ṣẹlẹ̀ tó bá tún péré kí ló dé kí ló ṣẹlẹ̀ mo lè gbà ìjẹ ti jù bẹ́ẹ̀ ṣiṣẹ́ wa láwọn tí máa jalè àpá àwọn ni ti jalè àwọn òyìnbó àwọn náà láwọn lọ́rọ̀ gbogbo olè táwọn ń jà yẹn tẹ pé ló lè hùn yahoo yahoo tẹ ló lè nù àwọn ń gbà padà nínú owó táwọn òyìnbó gbà lọ́dọ̀ àwọn baba ńlá àwọn ni baba ńlá rẹ̀ wo lòyìnbó gbowó lọ́wọ́ ẹ̀ owó rẹ̀ wo lòyìnbó gbà rí àtọ́bájẹ́ lẹ́yìn gbogbo wa lórúkọ orílẹ̀-èdè wa lábẹ́rẹ́ tí wọ́n jí lọ́dọ̀ wọn dá padà fáǹfààní gbogbo ọmọ orílẹ̀-èdè àmì ìwọ alólè lọ́njà ó le gidi tó gbogbo orílẹ̀-èdè tó wà ní áfíríkà wa yìí lápèjù kò síbi tó òyìnbó ti jáde òyìnbó wá àwọn ìlú wa kì í ṣe pé torí kó fẹ́ràn wa wọ́n á kó àǹfààní wa lọ gbàtọ́ sì kó àǹfààní wa tó dùn mọ́ wọn lẹ́nu ẹni pé wọn ò fẹ́ lọ tó gbogbo àǹfààní kódà títí tó òyìnbó ṣe kò ṣe lè là ojú ọ̀nà reluwé wọn ò ṣe lè là gbogbo ẹ̀ wọ́n ṣe torí káńfààní wọ́n tètè máa lọ sétí òkun ni wọ́n fi máa kó lọ England wọ́n máa kó lọ France tó ṣẹlẹ̀ láyé ìgbà. tọ́ba ni wọ́n dá gbogbo ẹ̀ padà ìlú wọn kó ti dòdò sí. lọ́pọ̀lọpọ̀ nǹkan àwọn ò ní. ọ̀dọ̀ àwọn ti kó gbogbo èròjà nǹkan tí wọ́n kù káàdà. ṣé èmi wá lè fi lóyún ṣèkẹ́wọ́ ní ìsinmi máa lápẹ́ máa jalè lọ́dọ̀ òyìnbó kan. orílẹ̀ tó bá lè sírò iye nǹkan tí wọ́n jí ẹ̀dá kan wà padà. amẹ́ríkà àwọn orílẹ̀-èdè wa iná ní ìsìn ní táwọn máa tọrọ ó náà lè rí àwọn baba ńlá wọn tí wọ́n jí kó lọ. wọ́n lè gbé àwòrán baba ńlá kan wọ́n gbé wọ́n dá padà wọ́n lè gbére kan wà tán gbẹ́ wọ́n dá padà tí wọ́n máa béèrè àmọ́ owó ò béèrè rẹ̀ ọkọ̀rọ̀mọkọ̀mọ̀ mọ́ tí ẹ bá wo social media ó ti bí oríṣiríṣi aburú aburú lágbọn pé àwọn èèyàn gbogbo èèyàn wọn dọ̀ra àwọn èèyàn tá ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí pẹ̀lú gbogbo tó wà nù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dọ̀ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà anábì sallallahu alaihi wasallam ti sọ pé gbogbo ọmọ anábì Adam lolúwa kọ ìpín tiẹ̀ fún tí ó ṣe nínú zina. No tí ò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹni tí ò fa bẹ́ẹ̀ ṣe zina yóò fi ẹyin jú ṣe zina ẹni tí ò fẹ́ ẹyin jú ṣe zina yóò fẹnu ṣe zina ẹni tí ò fẹnu ṣe zina yóò fọwọ́ ṣe zina nítorí wọn fi ń stamp zina tán ọ̀nà làbẹ́ ìwọ̀kúwò bàbá àti ìyá ńlá gbogbo wòkúwò orí àwọn nǹkan tá à ń sọ yìí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́rí tó jẹ́ pé kankankankan ni lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní ti ń lò fún aburú ni o ìwòkúwò. fẹ́ wo àwọn obìnrin lóríṣiríṣi yọ wá títí títí títí débi tó fi débi tí gbogbo wọn máa wà wò wò àjọ wa títí títí débi tíbi títọ́ ti bára wọn sì ránù. lè kó bọ́pọ̀lọpọ̀ ìyàwó ó kó bọ́pọ̀lọpọ̀ ọkọ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ọ̀ka ìyàwó kún mọ́ ọ. pé ọ̀ dàbí àwọn ẹni tá à ń rí kó lẹ́ẹ̀ tí ń rí wọn. tí ó pin ìníwọ̀ yìí èso pin náà wọ́n fi fi fún ọ torí àwọn èsì ẹranko tọkùnrin ọmọ fọkùnrin tóbìnrin ọmọ fíobìnrin. ọ̀pọ̀lọpọ̀ bá jáde léwu fẹ́ wọlé má torí ọmọ wo pé ìyàwó tó ń fẹ́ kò bíútì bó ń ṣe fẹ́ àwọn tó ń rí wọn bíútì jùlọ ìyàwó orí Facebook kò sì ṣe é mú ìyàwó orí Instagram kò sí yọ jáde ìyàwó orí YouTube kò sí kò sí lè mú jáde ìyàwó ní àwọn sáìtì ọ̀ràn kò sí bó ṣe lè mú wọn jáde ọdọ débi pé ẹlòmíì ìyàwó ń rìpọ́tù pé ọkọ yìí ò lè bóun lò àfi kọ́kọ́kọ́ wòwò kúwò náà gbogbo ibi táwọn ti ń bára wọn ló pọ̀ kó tó wá di ibi abẹ́rẹ́ ó pè bẹ́ẹ̀ ni nítorí pé tẹ̀ bá ti ń wòwò kúwò kò ní í wà nọ́màlì mà. gbogbo bá rí láyé abẹ́rẹ́ ó forí kalẹ̀ ní bí ẹni tí ń ṣe sọ̀rọ̀ àti. lórí ìgbà tó bá rí ìdíkùrì débi lẹ́kù ní ti máa ń wò lójoojúmọ́. torí ẹ̀ lọ́fà ló fi jẹ́ pé àwọn obìnrin míì wọ́n gbé débẹ̀ lọ́dọ̀ ọkọ wọn ọkọ ranù tí ń wọ̀wọ̀ kú ọkọ rẹ̀ gbé tó yẹ pé yóò jókòó sí kọ̀mpútà ìwé lòún ṣe ni àdúgbò lòún kọ̀ nígbà tó tiẹ̀ kọ́kọ́ wà ní kàfé kàfé lẹ́nu mi ò sùn tó ń ta dúró owó tó ń chájì wọn. látòrí social media lẹ́nu mi ti fẹ́ fẹ́yàwó látòrí social media lẹ́nu mi ti fẹ́ lọ́kọ lọ́ba lọ gbé pàǹdà. lórí lórí social media wọ́n bá kun àtíkè masha Allah wọ́n lo bọ́dí fìlà fojú rẹ̀ gbogbo ibi tí kò tó wà lójú rẹ̀ wọ́n bá filẹ̀ gbogbo àwọn rúrẹ́ ti bẹ lójú wọn bá há kù ọwọ́ àti Abidjan ọ lọ sí Cape Coast kíkọ lọ rí àwọn ní Ghana wọn bá ti ní káwọn pàdé nìkan lẹ́bọ̀ọ́ wọ́n sáré tí ìyá kì bọ̀ kọ́ mọ̀ jẹ́ pé ẹni tó ń dúró dé nu a'udhu billahi minash shaitanir rajim ọ̀fẹ́ kí àkùrá ni. ó ń bọ̀ ó sì ti gba so iṣẹ́ rìn báyìí ní fi báyìí ní fi báyìí ní fi báyìí máa ní ok àbí wọ́n ní lágbájá bàbá ni wọ́n ní oh you are welcome my dear my dear báwo. we met on the Facebook and mo sọ fún un pọ̀ wá èmi náà nì yàrá mo sì yàn wá wá. ẹ̀tọ́rí pé ẹ ní ìròyìn òtáfojúgbà nísìnyí ìwọ ọ̀fẹ́yàwó lórí Facebook ó lè tọ́ dànù bí ṣe ń bọ̀ lọ́ba kó mọ́ lọ́wọ́ àwọn kíndì kan kú tẹ̀lé èmi lọ ń wá bọ̀ ẹ dákun ẹ má pa mí lóòwà ní tó bá ti jẹ́ ọkùnrin gidi wọ́n kọ́ kó ìfọ́tì ìfọ́rùn fún ọ náà wípé ọ̀fẹ́ fi ọ̀gá wa káńgì lídà bẹ́ẹ̀ àìmọye tí o ti ẹ̀rí bẹ́ẹ̀ tó padà fẹ́ sílé tó padà ń pàdé àgbòrò ọmọ pé bí wọ́n ṣe ń bá a sọ̀rọ̀ kọ́ fẹ́ làwọn mí náà ń bá a sọ̀rọ̀ kọ́ àwọn fẹ́ ọmọ iye ìranù tó ti ṣe bí ìyàwó kan ni wọ́n ń sọ fún mi wọ́n lọ wọlé ọkọ̀ kọ̀pẹ́ tòní bá ń ṣe sunkún wọn sọ fún tó tún gbéra rẹ̀ sórí ẹ̀rọ tá à ń sọ̀rọ̀ yìí náà ni ọgbà yín wá ń bí pé kí ló dé ọkọ ló lòun ṣe má àwọn sì ṣèyàwó ayé gbọ̀ọ̀rún mà bí àṣà wọn àdúrú mílíọ̀nù lọkọ náà kí ló dé ọlọ́kọ gbọ́ àṣírí ọ̀hún ikú àwọn àdìgbò ti bọ̀ ń sùn rí wọn lé lógójì. ìgbè tó bá jẹ bẹ́ẹ̀ sẹ́yìn náà lè gbàgbà fúgbà tó sẹ́sì mọ̀ kó wọn mọ̀ kọ́kọ́ ti sọ sí orí free náà tọkọ bá rí i pé gbàyàwó gbàyàwó lọ́nà kó wọn wọn á ní bó ló ti ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọn á ní àyàtọ̀ mọ wọn àgbà tí wọn ń gbọ́ àláyé ojú dúdú ọgọgẹ ṣé ẹ̀ka náà wọn á bọ̀ sí ránù náà ní gbogbo ẹ̀ náà wọn á rí báyìí lọ́wọ́ ní actually nọ́mbà ẹ̀ máa pọ̀ díẹ̀ ó tóbi báwo wọn á ní tó wọn bá sì í máa tó thirty-nine. You, you mean it thirty-nine? Thirty-nine? One, kásákò forty. Ọmọ pé ó fún ọkọ ní pọ́ìntì. Ọkọ wa ló ń sè wá. Ẹkùn kí ló ń sùn? Ẹkùn kí ni dé ló ń sùn? Ẹni jẹ́ pé bí kan mi bá bẹ tó kí ọkọ sí fún ọ tó ń kọ́ ọ lẹ̀ lọ, ọ yẹ kó sí. Àfi tó náà bá gbádùn. Tẹ̀lé ìjọba ẹ rí i pé látara social media yìí àwọn aṣẹ́wó bẹ́ẹ̀ lóríṣiríṣi o aṣẹ́wó local aṣẹ́wó national aṣẹ́wó international gbogbo ẹ̀ lọ́wọ́ lórí social media tí wọ́n tún máa bí ọ́ pé bó lọ wà àdúgbò wo èmi dirí àbíbo àwọn bọ̀ wá bọ̀ ọ́ tètòsí mọ́sálásí ló wà ní àbí ẹ̀yìn rẹ̀ ọ̀ràn yóò lè ọ wálé ẹ̀bí wọn náà lọ wá lọ torí ẹ̀ ẹ̀rí ẹtì ẹtì mọ̀ ní pé ẹ̀rọ ìgbà tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ àti báyé jẹ́ lọ́pọ̀ jù ẹ o kìíní ka tiktok tiktok yẹn a ọ̀pọ̀lọpọ̀ tẹ́ mọ̀ ẹ́ rí pé ẹ̀rí pé kọ̀ọ̀tù ẹ̀ tàwọn tó fẹ́ sórí rẹ̀ ìkéyàn sídìí lẹ̀ ìkéyàn àgbàlagbà fáńtì kápó nílàkà ẹ̀ wọ́n máa dé kọ́ máa tàdí léke á láyé láyé lọ́wọ́ tó bá tún wo Facebook ní kan ní real ó ṣẹlẹ̀ ní kí n sáwàdà ó ṣẹlẹ̀ ní kí n sáwàdà bí àwọn àṣẹ aṣẹ́wó lóríṣiríṣi ó láti fẹ́ sílé ayé báwọn torí ẹ̀ jẹ́ pé a máa ń sọ pé kí Allah àkọ́dá kọ́kọ́ sànù wa kó má ṣe àwọn ẹ̀rọ yìí ní sábàbí àtiwọ jahannama wa rọrùn ọmọ èèyàn máa lò fún tọ́da nítorí kó sínú rẹ̀ gan aburú rẹ̀ ọ̀pọ̀ ju dáadáa rẹ̀ téèyàn bá sì lè kóra rẹ̀ dànù kìjì tó bá fi di pé èèyàn ò ní ìsinmi tí ọba ti lò ó kò sí tàbí ṣùgbọ́n àti ní àtúbọ̀tán láyé yìí ó ṣòro ní tí mo fowó mi rà wọ́n á jẹ́ kó ní sábà bí orí ibú mi ẹ ká fura o ẹ ká fura dán nínú aburú tó tún wà ń bẹ̀ òun náà ní pé ó ń fọ́lé ó ń fọ́jú po àwọn obìnrin pẹ̀lú ọkọ wọ́n ya ọkọ àtìyàwó ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti pàdánù lé ọkọ báyìí nítorí ẹ̀rọ yìí obìnrin tí òun àtẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ sùkúlù wọ́n ti lọ sùkúlù àtàkùn mẹ́jọ wọ́n sì wá sùkúlù títí dàgbò mẹ́rin ìyàwó tí wọ́n á délé àtúnwọ̀n kan àtúnwọ̀n àtọ̀kan nínú àwọn tíjà tí wọ́n jọ ń chat ibẹ̀ lẹ́jọ́ wa títí dago mẹ́rin ọkọ̀ ò sí bẹ́ẹ̀ o o tún wá délé látago mẹ́rin ẹ tún chaati dago mẹ́wàá òkúkú dàdí kọ́ lọ fẹ́ torí pé ó ti hàn pé eléyìí gan lọ fẹ́ àṣìṣe ló ṣe tó ń bẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ wa sọ títí ọkọ fún wa mindset ọkọ wa gẹ́tì pé wọ́n ti gba ìyàwó mọ̀ lọ́wọ́ látàrí alọ́ ṣiṣẹ́ látàrí ansẹt gbogbo àwọn ọ̀rọ̀ dúndùn ọ̀rọ̀ fẹ́ tí ìyàwó ọ̀sọ́ fóun rí kò sí èyí tí ò tí ì sọ́rù rẹ̀ fún títà tọ́jọ́ sí títà wọ́n tún wọ́n máa fi irú bèbí ọ̀ràn kan tí wọ́n ya fọ́tò rẹ̀ sí lóríṣiríṣi sínú ansẹt tí wọ́n máa fi ṣàpèjúwe. Si bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó wọn á máa fi bèbí ìrún ránṣẹ́ sí ìyàwó yàwó bèbí wọn á lọ kọ́lé wọn á lọ béèrè ẹ dákun kí wọn máa lo àwọn bèbí yìí sí ẹsẹ sì mọ pé táwọn ọba máa wá láàmú àwọn ẹtọ máa pọ̀ wọn bá ṣàlàyé fún mi bá ń bí mi pé ẹ dákun kí ni kí n ṣe àwọn náà ló bìrà rẹ lọ ẹ má wàá sọ pé mi mọ̀ dá lé

wọ́n wá sí sáìtì ìyàwó jọ ló bá bá tí ìyàwó tó fi fọ́tò kan nínú fọ́tò àwọn bèbí mu tó fi sí sáìtì rẹ̀ bàbá àgbàlagbà sí lọ́kọ wọ́n kàwé dáadáa ṣùgbọ́n àwọn ò ní màá gbogbo gbẹ́gbẹ́ ni bèbí kan sọ bèbí ti jẹ́ bọ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ́ bá kọ́kọ́ ẹnìkan bá ní wọ́n wá túmọ̀ rẹ̀ fún wa pé ìtumọ̀ rẹ̀ ni pé ẹni bá bá bá rẹ́nìkan tó fẹ́ pọ̀ sí ránu òun wà. bàbá yẹn wá ń sọ fún mi pé jọ́nà làwọn kọ̀ rẹ̀ ẹ wo bí ṣe ń kó bá wọn. obìnrin kan ọkọ rẹ̀ lọ lóyìnbó ó lóun wá bí ó dá lọ wọ́n á òun máa ń wálé ní ọdún méjì méjì ọdún méjì méjì ìyàlẹ́nu lọ́sàjẹ́ sọ́ngbà tó wọ́n mú ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ìyàwó ló ń bá bá nínú rẹ̀ ìgbéyàwó òun fi fọ́tò rẹ̀ ránṣẹ́ sáwọn ọkùnrin ọlọ́kùnrin ní ìhòòhò. ìgbà tó ń tún tẹ̀síwájú nínú ìwádìí wọn á tẹ́tí pé àwọn tó fi fọ́tò ránṣẹ́ sí kò sí ètí òtí ìbá sùn. àwọn ẹ̀rọ fìtínà yìí báyìí wọn á láwọn abẹ́ ọ̀ wàláhi wàhálà wà bẹ. ẹnìkan nínú àwọn lárúbáwá ní Saudi lélẹ́yìí ti ṣẹlẹ̀ wọ́n kọ ìwé sí pé ah, mo gbádùn ẹ̀ lánàá eléyìí lọ́kọ́ rí wọ́n gbádùn ẹ̀ lánàá wọ́n gẹ́gẹ́ bíi ṣúgà. sẹ́wọ̀n kí bá gbọ́ mo gbádùn ẹ̀ ó ṣèṣì náà nítorí lé obìnrin lé ọkọ ni wọ́n lè fi kó báyàn nǹkan kan ṣẹlẹ̀ àmọ́ lórí ikú ó lè jóbìnrin kẹgbẹ́ rẹ ní. orí ẹ̀ la ti sọ pé ìwọ ọkọ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ sọra lẹ o bí okùn ṣòkòtò tó ti dẹ̀ ẹ yẹ kó máa wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó rẹ o ẹ yẹ kó máa wo àmọ́ sọ́tọ̀ sí àwọn kó náà máa wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkọ rẹ ń bọ̀ ń bẹ̀ kò túmọ̀ sí kí wọ́n yọ ra nu o kò túmọ̀ sí kọ́kọ́ yọ ra lè má dá nítorí pé wo obìnrin ọkọ àkọ́kọ́ rẹ nìkan ni ọkọ yẹ kó mọ kí ni tó ń fi ẹ̀rọ yìí ṣe nítorí pé ẹni tí ọ̀kan lẹ̀kún wọlé ẹni tí ọba yọ̀ǹda ọmọ ń jókòó pẹ̀lú ìyàwó rẹ̀ òun àti ìyàwó rẹ̀ wọ́n ń gbẹ́nu síra wọn létí. àwọn ẹ̀kọ́ ogun asẹ̀tì rẹ̀ àmọ́ wọ́n ọkùnrin Allahu azza wa jal ó gbà fún ọkùnrin fẹ́ dé ìyàwó mẹ́rin rẹ̀ káwọn obìnrin ọmọ bínú o nígbà tó wá rí ànsẹ̀ tí ọkọ orí pé tí mẹ́rin kan sọ̀rọ̀ pé ń fẹ́ ọ ìwé olówó lẹ́ ń ṣe tó ń fẹ́ ìyàwó karùn ní wa ni ìbí àwọn kejì àbẹ́kẹta náà ó ṣe sùúrù ni o ẹ̀ kọ́fẹ́ yà wálé ó gbé ọdún kọ́mọ gbáṣẹ́ wá lọ lọ́dún máa ń gbáṣẹ́ wó káyọ̀ kan á tàrùn fún ọ ní pé láti fi ogún ọdún tẹ́tí fẹ́ ní ẹ̀rẹ́ lómi. agbọ́pọ̀ àwọn obìnrin ní Abidjan bíi wọ́n ti dá a débẹ̀. torí di eléyìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó burú bàjẹ́ òun ló ti ọpọlọ di ìsìnà ló ti kó ọ̀nà lẹ́nu ọ̀rọ̀ wọ́n jí ara ẹ̀ ọkùnrin máa jọ́kùnrin ni ẹlòmíín irọ́ lásán ni ọkàn máa halẹ̀ mọ́bìnrin ẹlòmíì bọ máa fẹ́ lómi láti ọdún wo láti ọdún irọ́ lásì irọ́ lásì tọrẹ dá tó torí de eléyìí mẹ́rin obìnrin kan iye ìyàwó tọkọ rẹ̀ ní yéṣù nìkan yìí ansẹ̀tì ló lé ilé ọkọ ọkọ ó ṣòfin fún ìyàwó rẹ̀ pé tí n bá sí lọ́dọ̀ rẹ̀ ọ̀gbọ́dọ̀ tilẹ̀kùn fúláàtì ìgbórójú kan náà ni torí mo lè fẹ́ wọlé ẹnikẹ́ni láti wá wo ní tí máa ń ṣẹlẹ̀ sí wọn anytime ìyàwó ni wọ́n fún mi ròyìn ọlọ́pàá bá wọlé wọ́n wá ṣe dídí pé ìyàwó ti lọ sí eh, tọ́ílẹ̀tì ó fi ansẹ̀tì sílẹ̀. Si ansẹt lọkọ wa rí lọkọ bá yẹ̀ wò bí ẹ bá sọpọtọ sí ọ ọ yẹ ansẹt ìyàwó rẹ wò nígbà tó ṣe màmá rẹ tọ ọkọ bá ń yẹ̀ ansẹt wò lọ bá rí i pé ní kọ̀pẹ́ kó jìnnà sígbà tó ń wọlé yìí ní ìṣẹ́jú méjì mẹ́ta ọkùnrin kan fi fọ́tò rẹ̀ ránṣẹ́ síyàwó òun ní ìhòòhò mẹ́sẹ̀jì tó wá wá lẹ́yìn fọ́tò yẹn ni pé wọ́n náà fi tiẹ̀ ránṣẹ́. ìwọ náà fi ti ránṣẹ́ toilet. I'm a táwọn ọmọ fẹ́ lọ tábà nítọ́kọ rí ojú báyìí lọ lọ́kọ sí lè dànù àyàtọ̀rí bá nàbì sallallahu alaihi wa sallam wọ́n sọ pé la yadkhulul jannata man kana dayutha dayuth kò ní wà lè jẹun àwọn sàhábà ní tani dayuth onímọ̀ rọ́àfin ahlihi zina. wasakata ale ẹni tó rí pé zina ń ṣẹlẹ̀ ẹnu ilé òun ìyàwó ń ṣe zina òsì gbẹ́ ẹnu lọ kí wọ́n fi mọ́ ẹnu rẹ̀ ọgbọ́dọ̀ ṣe kankan. lórí tẹ́lẹ̀ náà ibi pẹlẹbẹ náà ni wọ́n ti mọ́ ọ̀lẹ́jẹ̀ nígbà tó ti di à ń fi fọ́tò ara ẹni ránṣẹ́ o kí lè mọ̀ tí ó lẹ́yìn rẹ̀ aburú má yálé mi ó tètè tilẹ̀kùn ni báyìí oríṣiríṣi nǹkan yìí ń ṣẹlẹ̀ jàmá. lẹ́yìn náà ẹnìkan pé ìyàwó rẹ̀ ìyàwó wa ń gbé fóònù sá lọ. pé bọ́ọ̀bì máa sọ ká máa gbọ́. ẹ mi fẹ́ yọ ilé yọ mí lẹ́nu. afẹ́ máa ti ń ṣẹlẹ̀ máa wulẹ̀ kùn sọ̀rọ̀ sókè. mẹ́lòmí máa bẹ̀rù ìyàwó rẹ̀ sùpáànù kì í sojú bọ̀rọ̀ kì í sojú lásán ló mọ̀ bẹ̀rù ni. ìyàwó ní kí lọ fẹ́ kọ́rọ̀ wá sí ó ní yes ma. ó ti ẹ̀ yẹ ká bá àwọn ọkùnrin ní ọmọ pé ìyàwó rẹ̀ yóò láyé bàjẹ́ báwọn. Ah, wàláhì gan tẹ̀ ń wò bí eré yìí ó ti ṣe sábàbí táwọn èèyàn fi já ìmọ̀ iye géètì tí ò yẹ pé lómi ò débẹ̀ okuru okuru okuru jáì nínú aburú ilé tuntun wà náà ní pé ẹ̀rọ yìí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ máa ta ó sọ ọ̀pọ̀lọpọ̀ di ẹni tó ṣe pé ẹnu rẹ̀ dọ̀tí ó lọ ẹ̀rẹ̀ lómi tó máa ṣépè yìí lórí social media tí wọn máa wọn ìpè fáwọn èèyàn kóńgò kóńgò tí wọn máa sọsọkúsọ tí wọn rò pọ̀ ń sọ̀rọ̀ ọmọ ẹbí gbogbo ń tà ń sọ ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid nǹkan kan lọ pé lọ́dọ̀ Allah lẹ́gbẹ̀ẹ́ tó ṣe pé òun fẹ́rú tó lè sẹ́rú ẹ̀ níwájú àwọn ẹni tó ń ṣẹ́ fún ọwọ́ àlùdó gàgà social media ọmọ asépè ọmọ abú ebú ọmọ pọmọ taniọ ìwò léèpo lójú àti pé njọ tí wọ́n pín ìtìjú ọbọ ńlé bàtà ń bí tán pín ìjọmọlúàbí ó ti sùn lọ ìdínú ọmọ taniọ ọjà garawa àwọn olùbẹ̀dà dídàkùn ọmọlúàbí wọ́n bí wa àwọn òbí wa ẹran jíjọ́ tán bí wa ìdùnnú ńlá ni fún wa torí ìdùnnú yìí ni wọn ò lè pa mọ́ra tán fi ní ẹbí ará ìyẹ́ kan alábàáṣe ẹkún wà nínú ìdùnnú tó lù wá ní sí wa yìí ebi náà fi bá wọn yọ ẹ dákun ṣé irú ọmọ tí ó máa wíwìkúwì tí ó máa sọ̀sọ̀kúsọ tí ó máa sọ̀rọ̀ tó ṣe pé ó lè kó báyẹn láyé kó báyẹn láyé kìí àwọn sẹ́rù ọmọ tẹ ẹ̀rù pé ẹbí tẹ̀ ń fi yọ ọ̀bẹ. ẹ mẹ́jẹ̀ á sí àǹfààní t'Olúwa gbé wá fún wa lò nítorí pé tí èèyàn bá ti dún sọkúsọ jù èèyàn délé pè èèyàn délé èkó tó bá kú èèyàn kú rẹ èèyàn téèyàn ò sì jẹ́ ẹlẹ́tàjẹ fúnra rẹ̀ gan alára ọkùnrin rárá rẹ̀ wàláì ẹgbọ́n tí Yorùbá sọ wọ́n pè èèyàn léèyàn rí i ojú ń tìyàn ó ní tó bá gbé yàn abú ni ọ yóò ju ti jù lọ. ẹtú wọn táwọn èèyàn máa ń kọ sórí social media àwọn ọ̀rọ̀ tó ṣe kó lè kó báyàn láyé lọ́rùn ọ̀pọ̀ ọ̀bẹ àwọn èèyàn máa ṣépè pẹ̀lú ọ̀rọ̀ tó ń kọ níta ń wí ọ̀bọ láàmú egungun ṣe túláàsì kó ń bẹ̀ ń lọ bòmíì ètò ẹ̀sẹ̀ ọ̀pọ̀ ọlẹ́jẹ̀ mu kò nídìí èpè kò nídìí sọkúsọ mo rò káwọn ẹni tó ń ṣe nǹkan yìí àwọn ò sí kí wọ́n lè máa lò ó fún nǹkan wọ́n ṣe pé if you are contented ilé ìtẹ́ ọlọ́run wọn náà lè darapọ̀ mọ́ ọtí ọlọ́run méjì sí pọ̀ tún lọ síbò ọmọ gbogbo kọkúkọ kọmọ gbé wàláhì gbogbo gbogbo ń tẹ́ ẹ̀kọ́ náà ni wọ́n bí wa lérè ń jọ gbé yàrá torí àwọn sọ pé wala taktub bi khatika ghayra shay'in yasurruka fil qiyamati an tara má fi ọwọ́ rẹ kàn kankan àyàfi tí ó dùn mọ́ láti rí lọ́ba dídọ́ gbẹ̀ndà òkèèyà tọ́ba ní comment máa tó fi comment má jẹ́ ọjẹ́ nǹkan tí ó bọ̀ lọ́kàn jẹ́ ń jọ gbẹ̀ndà láyé bí àwọn ẹni tó fi bú àwọn ẹni fi ṣépè fún àwọn lè má ní nǹkan kan tí wọ́n fi lè mú ọ láyé bì wọ́n sì lè mú ọ wọ́n sọ pé dàlọ́ kìyà àwọn fọ sí kóòtù ọ̀gá wọn fà mí sí kóòtù ọ̀gá ìmọ̀ bí ń ṣe rọ́nà lọ́jọ́ gbèdé gbogbo anìjáni kaba ló ń fà mí sí kóòtù ọ̀gá ẹ jẹ́ ká sọ́ra ẹ jẹ́ kí sọ́la kìyà máa wá àyàbá lásán ni gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sínú nǹkan tó lu ara mi wá pín wá sílé ayé ó sì wá lè kó bá mi ó sì lè gba ayé bọ̀rùn mi jẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà kárí mi ló máa ń bí o ọfẹ́ gbókùn lọ́dọ̀ àwọn èèyàn bíi tiẹ̀ tí wọn ò lórí lọ́wọ́ ọfẹ́ káwọn èèyàn bíi tiẹ̀ kọ́ máa kó ṣùgbà fún ìdí nù tó fi jẹ́ pé ìsọkúsọ ìwíkúwìí ó kún orí ẹ̀rọ tá à ń sọ̀rọ̀ yẹn ẹ̀ tiẹ̀ tún ronú kówó lẹ́ẹ̀ rà wọ́n sì bí wá lérè jọ́ pé وعن ماله من أين اكتسبه وفيما أنفقه wọ́n bi kálukú nípa owó rẹ̀ níbo lẹ́ gbà kójọ níbo lẹ́ ná sí ọjọ́ ìsan ọjọ́ ńlá nínú aburú eléyìí tuntun wà lórí social media ó náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àlàyé tó wà bẹ́ẹ̀ irọ́ pọ̀ o. mẹjọ jẹ pé gbogbo tó bá ti gbà lórí rẹ̀ ọmọ wa wo bí muttafaqun alayhi imaamu bukhari àti muslim ló gbà wá ń bọ̀ ń bẹ̀. ọ̀pọ̀ àìmọye èèyàn tí ò ti kú ni wọ́n sọ pé ó ti kú lórí social media wọ́n tún sọ pé láago báyìí ni wọ́n ṣe sọ̀látù jànáza sí la inna lillahi wa inna ilayhi raji'un. lẹ́bàá rẹ̀ ní ẹlẹ́ni tó tún dìde gbọ́nrẹ́ ló pé a kí ló dé wọ́n lọ ti kú òun ò o a lọ́nà bá máa ṣe pé yorùbá lẹ pé gbogbo ẹ̀ tó bá ro kúrò mí kọ́ kò ní jèrè ọmọ. ọ̀pọ̀lọpọ̀ information ni ló jẹ́ rọ́ ti bẹ lórí social media torí pé bí social media sì wà ní pé ẹni tó pẹ́ lè kọ̀ nǹkan bẹ̀ àbọ̀ náà kọ̀ nǹkan bẹ̀ àwọn làákà lè kọ̀ nǹkan bẹ̀ àwọn tó ń si èrè alágànà àwọn náà kọ̀ ọ́ bẹ̀ ẹni tó jẹ́ pé orí òdodo lọ́wà lọ́kàn kan bẹ̀ òkúrọ́ ọ̀nà kan bẹ̀ ètò ọba lọ sí kùn bẹ́ẹ̀ torí ẹni sọ ọba náà wà nkankan nípa nkankan lórí íńtánẹ́ẹ̀tì ó rí i pé ó lè gbé àwọn pages wá fún ọ bíi fifty àwọn second page yẹn ó máa sí lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan try láti rí i pé gbogbo ẹ̀ ló wù torí pé bíi sẹ́nìkan ti fẹ́ jàǹbá rẹ ẹnìkan ti lè má jọ jàǹbá àmọ́ tó bá débi kan lásán lọ sí ó súnmọ́ kọjá yìí pé àwọn wrong informations ìlọ́gbà ni wọ́n náà máa tà tọ́ba tí wàá gbé jáde àwọn kò rí bẹ́ẹ̀ ẹnìkan sọ pé ẹni kí n sọ̀rọ̀ lé tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ torí sáìtì tẹ lọ́wọ́ ìrọ́lùkún bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa wò pé ah íńtánẹ́ẹ̀tì mo ti mú un nìgbẹ́ ni ó dàbí kùránì ètò sọ̀rọ̀ Bukhari àti Muslim tókí á ní dáadọ́ íńtánẹ́ẹ̀tì tó ẹgbẹ́ gbogbo àwọn asínwín náà kọ̀ nǹkan bẹ́ẹ̀ àwọn wèrè náà sọ̀rọ̀ lórí ẹ̀ tó léyìí túmọ̀ sí kí ẹ má gbé nǹkan tá a yọ ayé rẹ̀ bákan náà nínú aburú tó tún wà ń bẹ́ẹ̀ tó náà ni ìtakò nǹkan tíṣẹ̀lì àmúwa ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ pápá jùlọ àwọn tó fi ń ṣe business ẹni tí ń tajà ní sí yóò polówó nǹkan oríṣiríṣiríṣiríṣi ní péjì rẹ̀ bí tẹ bá fẹ́ ra àwọn ní ọwọ́ àlẹ́ oní nǹkan kan lẹ̀ owó oyin tó bá gbà iná ni ó fi lọ rà á kó tó tún di kó tún tún tà fún yín. anabi sallallahu alayhi wa sallam sọ pé la tabi' ma laysa 'indak ntọ́ ọba ti ní ọgbọ́dọ̀ tá o ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní péèjì lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n fi ń tajà ìyẹn àwọn mùsùlùmí yàtọ̀ sáwọn kèfèrí torí báwọn kèfèrí asùnà táwọn bá ṣe kò sí nǹkan tó yára lẹ́nu bẹ́ẹ̀ òfin ṣẹ̀rí àsọ pé lẹ́yìn sàbáàdà kófèrè dáhùn téèyàn bá ti jẹ́ kèfèrí kò tún sẹ́sẹ̀ kan tó bá bàrà má. àrùn ńlá ti gbé dálẹ̀ kéékèèké ó borí ẹ̀ lókù àmọ́ wọ nítorí bẹ lọ́wọ́ rẹ ni o lè ta nínú aburú tó tún wà bẹ náà ní pé íńtánẹ́ẹ̀tì jẹ́ sábàbí táwọn èèyàn fi lé gbé ntòlúwa fi sí wọn lára dáadáa jáde má ẹlòmíín nílà káyìí olóye tó fi lè ṣe nǹkan tí ó wúlò fọmọ èèyàn ìgbà tó wá hun rí mọ́ íńtánẹ́ẹ̀tì kò lásìkò tó fi lè gbé ntí ọtẹ dáadáa lára rẹ̀ jáde ma ìgbà tó hun rí mọ́ íńtánẹ́ẹ̀tì yín wò pé gbogbo tó mọ̀ ọ́n ọ̀já mọ̀ nǹkankan lẹ́gbẹ̀ẹ́ táwọn èèyàn ti rí sí láyé tí ọwọ́ àkùmọ̀ lára tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀wọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń fa polówó dára ní a máa fi ṣe nǹkan oríṣiríṣi bí àwọn ti máa ń ṣe ilé oúnjẹ tá a máa ń do oúnjẹ àgíríkì sí ibi tá a máa domi wọn sí tí wọ́n máa ń ṣe nǹkan oríṣiríṣi kò síre kò síru creativity tí wọ́n lè ṣe tí wọ́n bá jẹ́ pé íńtánẹ́ẹ̀tì wọ́n máa wo gbogbo gbà gbogbo ẹ̀bùn tó lu àbùn ọ̀hún yóò padà pòórá bóyá torí wọn lásìkò mọ́ yóò padà pòórá bóyá torí wọn fojú di táwọn ẹ̀rí ṣe lẹ́gbẹ̀ẹ́ tẹ́lómi ti ṣe nínú aburú tó tún wà ń bẹ náà ní pé àgbọ́yé ó jẹ́ kọrí nkọ̀tì ó wà fọ́pọ̀lọpọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ lórí social media tó bá jẹ́ àfa Islam tó bá jẹ́ ẹni tó ń sọ̀rọ̀ nípa ayé ó lè jẹ́ pé n ti ń sọ̀rọ̀ nípa rẹ̀ kò tí ì yé dáadáa tó fi sáré bẹ́ sórí social media sẹ́mi pé àtẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bì kan ó ń la tètè tẹ́ḿbẹ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ tàì ṣẹlẹ̀ kò tí ì yọ dáadáa gbogbo ń tó rúpọ̀ mọ́ kò tí ì yọ dáadáa a sọ̀rọ̀ lánàá a tún sọ̀rọ̀ lónìí torí pé súnà wa ni kó jojúmọ́ la sọ̀rọ̀ afẹ́kùn orí wa lórí social media ń jojúmọ́ gbogbo tí sì lọ la fẹ́ máa dá sí fẹ́ẹ́ pọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a tá a mà láàmà ṣe kí ni láàmà sọ. a sì máa tàtàrà rẹ̀ sí àwọn olólùfẹ́ wa lọ́nà torí àwọn èèyàn kan gbogbo èèyàn láyé ó lẹ́ni tó fẹ́ràn rẹ̀ o gbogbo èèyàn láyé ìfẹ́ tẹ́lómi sì ní sí wọn ó débi pé tó bá pe ìgbẹ́ lámàlà àwọn náà lámàlà wọ́n kàn lè má jẹ o àmọ́ pé ipa tí bàbá ti pe lámàlà sá àjẹpá màlà ni sá ẹ jẹ́ wo náà o ebi ọ̀pá mi so aburú ti ń bẹ nínú kéèyàn kẹ̀jẹ́ gbé gbogbo tó bá ti gbọ́ lórí social media náà ni torí pé ẹni tí ń sọ̀rọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀rọ̀ yẹn lè má yé dáadáa. tó o sì ti gbé jáde wọ́n ní tẹ́ ẹ bá ti gbé jáde lórí ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé ó lè jẹ́ pé ẹni tó gbà lò ní gbàbọ̀ ìgbà tó padà yí ọ tó fẹ́ ṣàlàyé bó ti ṣe yí ọ wọ́n á fẹ́ hàtà kọ́kọ́ kú ọ wọ́n ní òun kò lè kó mbẹ́ fáwọn ìdí kò lè kú òun bẹ́ẹ̀ tó èyí tó wá sọ gbẹ̀yìn àwọn èèyàn tó rí tàṣìṣe nǹkan ò rí tàtúnṣe torí ẹ ká kíyè sára bákan náà ó kó bá àwọn ọmọ wọn àwọn ọmọ tí máa páàsì dáadáa níléèwé wọn ò fàsìkò lẹ̀ fún ni o tó bá fàsìkò lẹ̀ fún íńtánẹ́ẹ̀tì Facebook Instagram WhatsApp àti gbogbo ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n máàkì ọmọ ọmọ fà sẹ́yìn máàkì rẹ̀ ọmọ fà sẹ́yìn nínú pírísípò tí máa ṣe káwọn ọmọ rẹ̀ kọ̀kọ́ òun náà ní kí wọ́n máa lo àkókò wọn lòkulò nínú tó sì mú ni lo àkókò ńlòkulò tákòkò fi jẹ́ pé kò ní ju màmá kò sí bíi social media bóòlù àti wàá fẹ́ so méjèèjì pọ̀ tó tiẹ̀ yẹ ká máa ránṣẹ́ fáwọn ọmọ wa ni ọmọ tí ń kẹ́kọ̀ọ́ pé kí ni kí ló sọnù tó fi dẹ́gbẹ́ ìdí ansẹ̀ ní òtún wọ́n gbé kó ń sùkúlù wọ́n tún gbé délé kí ó ọmọ tó ń kọ́ ní fàálẹ̀ ẹ̀ fàálẹ̀ nílé kí ó káfà ń sọ pé ọ̀nà mẹ́fà ló pín sí o ẹ tẹ́tí ẹ máa gbọ́ ẹ fàálẹ̀ káfà fẹ́ gbé sí mọ̀gọ́rẹ̀ òun lórí sìmẹ́ta fàáìlà káfà fẹ́ gbé sí mọ̀gọ́rẹ̀ ọjọ́ orí sìmẹ́jì fáwùlà tábà fẹ́ gbé sí mọ̀gàrẹ́ ẹ̀yọ̀ kan ni mẹ́ta tábà fi kún méje odi márùn tábà fi kọ̀ọ̀kan odi mẹ́fà ọmọ bá ní wọ́n bá bi léèrè ó sì ti tẹ gbogbo tiktok wọ́n á ní ẹ kí ni mo sọ nísìn ẹ ní bóyá ẹ ń ronú sí ni. tí ẹ bá máa lù yẹ wó sì lù olùkọ́ tí èsì pè wọ́n padà sí pè wọ́n bá yẹ pé báyìí lè fi ṣe báwọn olùkọ́ tẹ̀ mí so eléyìí túmọ̀ sí pé wàláhì mùsíbà mùsíbà gan-an ẹni tá a wí mùsíbà ni fọkùnrin àgbàlagbà mùsíbà ni fọkùnrin àgbàlagbà ká tó kó àwọn ọmọ kéékèèké tọba di pé ansẹ ti bá mú ọ lómi orí rẹ ò ní í ṣe má tọba tì mú lọ. wàhálà àlè máa bá sọ láti lọ kí máa mọ ọ̀rọ̀ apẹ lórí gbẹrà ẹlòmíràn tún sí wọ pé kí ló ti ṣẹlẹ̀ báyìí níbi tí mo sí ibà yẹn dé à ó ga o abẹ́yẹn ò rí àwọn music tí máa ń lù sí wa létí tó máa ń ṣe sọ́lá gbẹgbẹ nìkan papapapapapapa ẹnìkan kó gbẹngbẹngbẹ nínú mọ́ṣáláṣí láì ṣe pé sọ́ọ̀tù handset náà ebi tẹ bá fẹ́ wọ mọ́ṣáláṣí mi ẹ dákun ẹ pa handset yín wọn kò tá a lọ ń bá o bẹ́ẹ̀ dákun à ń bẹ ní ọmọ wọn. ọ ṣe déédéé kí wọ́n pè ọ́ gbà náà ẹnìkan sì lè bọ bàbá ni àgbàlagbà ẹgbẹ́ àwo tí wọn ò bá pariwo sí wa létí tá à ń ṣe sọlá tìraka méjì tí sọlá tìraka méjì yẹn sì fẹ́ gba ìṣẹ́jú mẹ́wàá tó ṣeéṣe ká fi ìṣẹ́jú kan nínú mẹ́wẹ̀ẹ̀wá yẹn bá ti jẹ́ pé ròrí wa ọ̀dọ̀ Allah nìkan lọ́lọ́ àrònú nǹkan mi tó ṣeéṣe ẹbí ra ń lè rè tó ṣeéṣe ìṣẹ́jú kan péré ti ronú Allah má ronú palẹ̀ ayé má ronú pẹ̀tọ́ wa kọjá lọ́dọ̀ rẹ rọlẹ̀ tó lóun mọ̀ wá láàrọ̀ la. má ronú pẹ̀lú rẹ̀ ká ti gbà lọ rí tí ọ̀sán wó dòdò. àtúndé gbàdé nǹkan bá Imam Abu Hanifa rahimahullah ó ní mo gbówó pamọ́ àmọ́ ibi tí mo gbé sí. Abu Hanifa ni lọ sàlọ̀ alákòóso rákà méjì tó fi parí rákà méjì ni wọ́n gbọ́dọ̀ ronú lé ayé o ọmọ ronú Allah ó sì bẹ̀rẹ̀ sọ̀dá pé Allahu Akbar àṣetọ́ nìkan sọ sílẹ̀ mi pé bá kọ̀ ọ̀fọ̀ tó ọmọ pé bíbá ẹ̀ ló gbówó pamọ́ sí kíákíákíá ti parí sọ̀dá bàbá ọ̀dọ́ bá kọ́kọ́ lọ bí tí ṣètọ́ nira létí kówó wà torí wọn fẹ́ kó sẹ́sì tẹ́lẹ̀ ẹ́ tó ní ìsìntọ́ gbàgbé yà á rán ọ létí so by that ìtò ronú tó fi tètè parí sọ̀láàtì ẹ̀mí ò ní gbalada kan over hundred so torí ẹ̀ lọ́ba wa bá Abu Hanifa lọ́ba kó wa mo ti rántí lọ́wọ́ pé ọ̀rọ̀ tí báwo fi sọ̀láàtì là ní kọ́ lọ sí ó ní à ń lọ ní pé mo ṣe sọ wá ọ̀pọ̀ ni wọ́n bá rántí ó ní ẹ bá ní kọ́ ọmọ ronú nǹkan mi. ọ̀ṣẹ̀tàn yajri min ibni Adama majra ad-dam lẹ́jẹ̀ ń sáré lára ẹni ṣètọ́ ni sáré àfi kí Allah gbà wá lọ́wọ́ rẹ̀ bákan náà nínú aburú tó tún wà ń bẹ náà ni pé látàrí pé ẹ̀rọ là ń lò ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n máa bá obìnrin olóbìnrin dọ́rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n máa bọ́kùnrin ọlọ́kùnrin dọ́rẹ̀ àwọn ọ̀rọ̀ tó ṣe pé tí Allah bá tú àṣírí rẹ̀ ń jọ pé ìdàgbàyàmọ̀ ojú ó ti kálukú wọn ìlọ̀rọ̀ tó máa dọ́ fi ránṣẹ́ síra wọn. ẹ mọ̀ pé nu oríkì ìjọ ọ̀gbìn ìyáàmá òun náà ní pé ọjọ́ tá a tú àṣírí gbogbo ń tẹ̀ gbé pamọ́ yọ̀wò máa tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àbẹ̀. ìrẹ́jà rántí ọjọ́ ìmùsùlùmí làwà nínú aburú tó tún wà ń bẹ̀. òun náà ní gbogbo tó bá ti rí lórí social media òyìnbó ń ṣe bẹ́ẹ̀ lẹ́rìí táwọn èèyàn ń ṣe láfíríkà tiwa o òyìnbó wọn ti kà kún màláìkà wọn ti kà wọn kún màṣùmùn àwọn ẹni tí wọn yìí ṣẹ̀ wọn ń retí kóyìnbó wí ní ẹ retí gbogbo wọn mà sí. tóyìnbó bá ti náà ṣe báyìí wọn ní gufranaka rabbana qalu sami'na wa ata'na gufranaka rabbana wa ilaykal masir. bẹ́ẹ̀ lẹ́sìn rẹ̀ lómi tó ṣe ń bí irun wèrè torí kóyìnbó ń ṣe bẹ́ẹ̀ ẹ rí ọmọlúwàbí tó gbé sókòtò sí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì tó ṣe pé gbogbo pàǹtì rẹ̀ ń hàn àwọ̀ ẹ̀dì rẹ̀ ń hàn ó láwọn òyìnbó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn matthew jacob polycarp máa ń ṣe bẹ́ẹ̀ subhanallah. ẹ̀rọ àwọn obìnrin tó ń rí òwò torí kíni torí kóyìnbó ń ṣe bẹ́ẹ̀ ẹ rí ọmọ èèyàn lẹ́pẹ́ ọmọ bú bàbá rẹ̀ ọmọ búyà rẹ̀ lónìí after all tó bá pé lóyìnbó kan máa arrest wọn pẹ̀lú ọlọ́pàá o tún máa lórí egbò ẹ̀ pẹ́ gbogbo ń tán rí lórí social media yẹn wọ́n apply rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ nínú àwọn aburú tuntun ṣẹlẹ̀ òun náà ní pé wọ́n tàtàrà social media ń kọ́ nípa dán àwọn sáìtì kan tún wà bẹ́ẹ̀ tó jẹ́ sáìtì bí wọ́n tún kọ́ nípa oògùn wọ́n kọ́ nípa ṣe babaláwo wọ́n kọ́ níṣẹ́ agbégbá wọ́n di páàkù. lóòótọ́ àwọn sáìtì kan wà lórí social media tó ń pàwọn èèyàn lóògùn àmódi oògùn àìlèṣe déédéé ó sì jẹ́ pé nǹkan tó fi ń kọ́ wọn lélẹ́yìn ó lè má burú wọ́n lè sọ pé báyà ẹni tí inú wọn bá máa dà láàmú bóyá omi àgbọn o bóyá tó bá jó mu o inú ọrùn yẹn kú ọ àdéhùn kí ló burú mọ́ pàtórí rẹ̀ náà ló ti rí tí wọ́n sọ ikú tó ń bá ń gbowó ogún owó tó dájú. tó ti yẹ kí mùsùlùmí ọ lọ bí sáìtì náà ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ ń sọ pọ́lọ́ ọ̀pá ábí o àbẹ́ sọ bẹ́ẹ̀ bá nìyí ní tí mo gbọ́ tẹ̀ ń pa lówó ẹnu o tó ti kí n sọ̀kò owó gánà rí tó yẹ àbí ọ̀yẹ́ ẹ dáhùn ọyẹ haram ọtọ ọtọ àkọ́kọ́ allah ló lówó ẹni tó bá sì wù nínú àwọn ẹrú rẹ̀ ní máa fún ìkánjú ìyànjú oníyànjú kò lè pé kó ní tí allah ọkọ yóò ní ìmẹ́lẹ́ àìjáfáfá èèyàn kò pé kọ́ máa ní tí Allah ọkọ̀ pé yóò ní. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó lówó tó bá jẹ́ ọgbọ́n ni wọ́n lè má gbọ́n tó ọ̀pọ̀lọpọ̀ tó bá pé kí wọ́n sàn fún ni wọ́n lè má ní agbára tó ọ̀pọ̀lọpọ̀ àmọ́ Allah ọkọ̀ pé yóò lò ó sọ́wọ́ àgbà lọ́wọ́ rà ó lè gbà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tí o bá sọ pé ah, owó ọ̀ máa gọ̀ èèyàn pé púpọ̀ ní olówó gọ̀ torí òun ẹni tí fi ń gbèjì ẹ lọ́dọ̀ tiẹ̀ òṣùwọ̀n tó ní ó ń gbèjì ẹ pápọ̀ làwọn olówó òbúrò ìwà tó ọgbọ́n owó náà dà ó lu àrùtì ọkọjà àbíkẹ́ èlò lọ́gbà ẹ̀rí pé tó bá gbé ká lágbára ni àwọn olówó yìí lágbára o ìwọ nísìnyí lè ru àpò ẹ̀wà méjì ẹyọ̀kan lè jẹ́ sixty five kg wọ́n ti wá gbé kan lé la àwọn èèyàn máa ń sàánú rẹ̀ pé kíní ìwọ ó lè gbé kan sí olówó ti gbà so olówó kúmọ tí wọ́n bá gbé ìdá kan nínú mẹ́wàá ẹyọ kan lé lórí yọọ mọ la fọ́sẹ̀ méjì torí ẹ̀ akọọlẹ ní jama takọọlẹ bá wà ẹnìkan lè di ọlọ́nà tí ọba sàkọọlẹ ẹnìkan lè kọ́ lẹ́yìn náà owó ò túmọ̀ sí pé lórí rẹ̀ ẹni tí ò ní olórí ibu ni kalla anabi sallallahu alayhi wa sallam ó ní inna ruhal qudusi nafatha fi raw'i annahu lan tamuta nafsun hatta tastakmila rizqaha fattaqullaha wa ajmilu malayika jibril ó sí mi lẹ́nu olùwàsó ikú ẹ̀mí kan ò ní kú. ṣáájú kárìsìkì rẹ̀ pé òní kú kúrò láyé yìí tí máa ń kọbọ nínú tóní ó dìgbà kọ́bọ̀ bá tẹ̀ torí ẹ ẹ máa bẹ̀rù Allah ẹ sì máa wówó gbọ́nà tọ̀tọ̀ àmọ́ yín máa tí torí pé tí bẹ á lè fi gbà èso oògùn owó ń lò fún lówó àkọọ́lẹ̀ ti síwájú kó lówó àmọ́ owó orí ikú torí pé bí wọ́n ṣe ń sókun owó yun yéésì wọ́n nìkan ló ṣe ọ̀pọ̀lọpọ̀ náà ṣe àmọ́ tí ọ̀jẹ̀ fáwọn lórí ẹni wèrè ṣe pọ̀ lórí títì láfíríkà ẹrẹ lómi tí wọ́n máa sọ pé tọ́ wọ́n sì ní kí má ṣe tó ń rún ọ tó mọ̀ fi ń pààrà lé bàbá wèrè nu lórí títì wọ́n ní kí wọ́n má ṣe tó ní ọ̀run tó fi ń pààrọ̀ alẹ́ bàbá wọn ní kí wọ́n má ṣe tó ní o ìjọ òwì tí èkó ajakpo oògùn owó tó fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ lò fún raw material rẹ̀ ní irun orí àwọn èèyàn lórí ẹ̀ lórí social media ẹlẹ́rìí tán ti ń polówó wípé ẹni tó bá fẹ́ sóògùn owó tó dájú tó gbóná kó tẹ̀lé nǹkan táwọn ń sọ yìí a'udhu billah ẹlòmíì máa ń tan ara rẹ̀ jẹ́ wọ́n máa sọ yìí pé dí ọmọkùnrin ò tó dí ọmọkùnrin ò tó ńgbà tí èsì pẹ̀fẹ́ wọ́jà kájú. wọ́n á lọ máa sògùn owó wọ́n á lọ máa sògùn owó. tọ́tí pé gbogbo olówó náà ló sóògùn owó lọ́dọ̀ Yorùbá o torí gbà tí wọ́n bá ti ríra rẹ lólóṣì ó sì dáa fẹ́ nìkan. ẹmọ̀gbà tó na bẹ̀rẹ̀ káràkátà ti bẹ̀rẹ̀ ṣáájú rẹ̀ ẹ̀yin ọmọ wa wò pé bóòlù ṣe ṣe ọ̀tẹ̀ ń jìnnì ògbóró wọ ọ̀tẹ̀ tiẹ̀ lókè torí pé láwùjọ Yorùbá ẹnìkan ò rí kọjá pé ọlọ́ ò lò fún ni náà ni ọkọ̀ tí ì jẹ́ fún ọ tiẹ̀ náà bọ̀ bọ́ọ̀ ẹnu sọ̀nsọ̀ burúkú tí wọ́n fi ń bú ẹlòmíì náà wọ́n fi bú wa náà bí wọn bá ti bú yàrá àgbẹjọ wọn náà ti sọkún owó nù torí ẹ Ọlọ́run ló máa ń fún ẹni tó bá fẹ́ ló ọ̀wá sẹ́ni tí ò fún ẹni tó bá mọ̀ pé Ọlọ́run fún ló kọ́dà púpọ̀ jáde wá tẹnì kankan lè pọ̀ ju ti ẹnìkan lọ níṣẹ́ ló sì mọ̀ pé tẹnìkan pọ̀ ju tiẹ̀ lọ nígbà tí òye bá ti kú pẹ́ẹ́ àìmoore ní máa jẹ́ kéèyàn ó wò pé tani ká ju tèmi lọ ṣé ebi lé ọ lé ó lé ọ lọ bẹ́ẹ̀ nìkan ṣé àìlásọtọ̀ wọ̀ sọ́run ó lé ọ lé ó lé ọ lọ bẹ́ẹ̀ nìkan rí kí ló dé tó ní dúpẹ́ fún Allah Ànábì sallallahu alaihi wa sallam ó láwọn tó bá kéré sí ní kẹ́ ẹ máa wò nípa alẹ́ ayé ẹ má wọ àwọn tó jù yín lọ torí ní òní jẹ́ kẹ́ ẹ ṣàìmoore lórí social media wọ́n mú àwọn ọmọ kan nílùú kan ní nàìjíríà àwọn ọmọ méjì wọ́n dúnbú ọmọbìnrin kan wọ́n sì tún dá sínú sakasaka ó ti di èèyàn ìgbà tí àwọn ọlọ́pàá wá ń ṣèwádìí wọ́n fọ̀rọ̀ wá àwọn ọmọ yìí lẹ́nu àwọn ọmọ kéékèèké ọmọ ọdún mẹ́tàdínlógún méjìdínlógún ètò dàgbà nínú wọn ọmọ ọdún mọ́kànlélógún wọn á ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu kí ló tì yín dédìí pé pààyàn ọmọ ọmọ ọlọ́mọ wọn bá sùn ẹ̀yìn rẹ̀ wọ́n ṣekú pa wọ́n ní lórí social media làwọn ti rí béèyàn ṣe máa ń sóògùn owó tó dájú tó gbóná àwọn fẹ́ wá lò ó làwọn fi kọ́ ọmọ ọlọ́mọ wọn ò lówó fò wọn tún wá fi ẹ̀wọ̀n wọn fi ṣe gbogbo ayé wọn lágbé tán ibi tán ti lo ìṣẹ̀lẹ̀ ìsìlámù wọn pa gbogbo àwọn kí ní dánú lásán torí pé ẹni tó bá pààyàn kí ni wọ́n ṣe fún náà wọ́n pààyàn orí social media yìí náà ló ti rí tí wọ́n kọ́ síbẹ̀ pé òògùn sọ̀yì tó dájú. wọ́n lọ ilé ẹ̀kọ́ kàkà kọ́kọ́ bí mẹ́kọ̀ọ́ tó ń kọ́ òun wo social media gbogbo ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wọn tí wọ́n fi soríire tí wọ́n fi sàṣeyege ìwọ ọkọjúmọ àwọn àwọn oògùn sọyìí tó dájú àwọn èèyàn mu mílíkì tó funfun ẹ̀kọ́ òye wọn wọn wá ń rọ ìlú ọ̀rọ̀ ọ̀nù. bóòlù ẹ̀kọ́ ṣe fẹ́ yí ọ. omi wọ́n lè sọ pé wàá wo ẹni tí ó mú kí sìgìdì ọmọ abọ́ ọkọ ìdánwò lọ́jọ́ ìdánwò ìgìdì wo lọ́pẹ́ bí ọmọ bọ ọkọ̀ jẹ́ ó fèlì bàjẹ́ tọ́kọ̀ ìdùnnà ní kó bàbá rẹ tó fi ń jóná ilé ìbáyé wa gbogbo nǹkan tí wọ́n ṣe láyé àwọn kan wà nínú wọn tí wọ́n ń pè ní nǹkan àjà ẹlẹ́nu méjì irú rẹ̀ ní social media àǹfààní wà ń bẹ aburú wà ń bẹ gbogbo ẹnikẹ́ni tí ọba máa lò ó ẹ rí i pé n tó wúlò nù rẹ̀ lẹ́ lò fún ẹ dákun ẹ má máa rìn lọ síbi tó burú tó bàjẹ́ fẹ́ wọ́n bi bàbá olówó kan léèrè wọ́n ní ẹ rí nǹkan tó wà lórí social media níbi Facebook níbi tí wọ́n wọ́n lọ àwọn ọmọ tí wọ́n sì lancet lóríṣiríṣi àwọn ọmọ tí Facebook ẹ ẹ má àbí báwo làwọn ò sí rí àwọn sì bẹ Allah káwọn ó rí nǹkan tí ó dá wọn sí síbẹ̀ náà làwa tó dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ Facebook yìí Instagram gbogbo ẹ̀ níbẹ̀ lárọ̀ọ́wọ́tó wọn TikTok YouTube gbogbo ẹ̀ ṣe tí wọ́n máa lò ẹ ká kíyè sára Snapchat ẹ tètè chat. chat gbogbo ẹ̀ kò sí ètò àwọn máa lò tógó bí aláwọ̀ máa ṣe ń tógó tó jahanna torí délé wọn ló tó bá àwọn àsìkò ti lọ ló tó bá àwọn àbòyìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kan ló tó bá àwọn tó kó lọ ẹlẹ́dàá wa kọ́dà kó tún ayé wa sí kó tún àkìyàmà wa sí ẹlẹ́dàá wa kó ṣe ní rọrùn fún wa àti ṣe nǹkan tá a fi jẹ́ ọ̀kan nínú àwọn tó rà lìjẹ́ náà wọ̀ ní rọrùn kó lọ ẹlẹ́dàá wa kó mọ̀ sí wa lọ́mọ wọ́n má jẹ́ ká bọ́ ọmọ anátò wọ́n má jẹ́ kọ́ ọmọ aná jáde lára wa tó ti dá fún ní kálukú wa olú ẹlẹ́dàá kọ́ má bàjẹ́ tó kù díẹ̀ káàtó abẹ́olúwa kọ́ bá ní kálukú tún tiẹ̀ sí olú ẹlẹ́dàá kó fún wa ní àlékún àgbọ́yé nínú ẹ̀sìn wa ó ràn wá lọ láti máa lo àwọn nǹkan tá à ń gbọ́yé ó sì àwọn nǹkan tá à ń gbọ́yé ní àwíjàre fún wa lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyāmah kọ́ má ṣe ní ìbàlẹ́jọ́ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر alákùnrin àpàdùpọ̀ gbogbo wa lẹ́ẹ̀kan náà kí a sọ gbólóhùn pé jazakumullahu khayral jaza èyí tí a wí ni pé kí ọlọ́run kí ó bá a sàwọn ṣe kọ́ wa ní láti lo àlàáfíà báyìí tí kì í bá ṣe pé èèyàn bá dà níyàn wípé mo fẹ́ jíṣẹ́ ọlọ́run àbẹ́ ọlọ́run àtòkun àti agbára àti àlàáfíà àti ọgbọ́n àtòyé àtìmọ̀ àti yímánì ọlọ́run nígbà kankan sọ̀rọ̀ lọ́wọ́ insha èyí tá à ń wí kì í ṣe arabu yorùbá máa ń sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nígbà tí èèyàn bá ra nǹkan tí èèyàn ò ṣe bọ̀ lọ́rùn ó tó ohun tó tó rí tí etí sì gbọ́ tójú rí ni àbí ọlọ́run kìí sì tẹ́ wá jẹ́ fún wa yìí lákọ́kọ́ tó bá yẹ pé torí nǹkan kan náà la fi ń jẹ látijọ́ yìí tí kìí ṣe tọ́lọ́run ó yẹ kó ti sú wa àwa bí ọba mi Allah subhanahu wa ta'ala ọlọ́run kó túbọ̀ máa bá wa ṣe àlékún àlàáfíà fún yín gbà gbogbo ọlọ́run kó máa bá wa fi sọ rẹ̀ sọ yín ọlọ́run kó máa bá wa dáàbò rẹ̀ bò yín.